tì í tì tì. ah oh god kó ènìyàn fún mi no? fún mi ní oh mo dẹ̀ ti wà lórí live ṣá. oh sorry excuse me mi ti gbàgbé pé mo ti wà lórí live mo tún fẹ́ máa resume why do you want to finish it. I want to polówó oil for you. This oil, let me cover the face. This oil, you see this oil, this is oil. Is that you are using for your baby. You can use for yourself. You can use if you, for those of you putting water in the bucket to bath, you know, you can also drop part of it in the bucket of water. I you bath with it. If it doesn't, you don't like uh, creaming yourself, you know, you shine, you glow. So, no paha paha, no kura kura. See, I don't want to show you the name. It's very cheap. It's very okay. And it's, you can use the old oil for like one year. Ọdún kan ṣoṣo gbáko. One year. Kiss so soft. You welcome to this platform. You welcome to this platform. You welcome to this platform. You welcome to this platform. I tell you. ní fóònù yóò kì í gbé àwọn èèyàn wà lójú ẹ̀ jáde bó ti. we're back home heavenly father lónìí a fẹ́ dúpẹ́ fún yín ayé lógo gbogbo gbàlà wa máa ń dúpẹ́ o torí pé táwa bá níyàwó a kò mórè táwa kò bá dúpẹ́ a kàn dàbí aláìmórè lásán ọlọ́run jọ̀ọ́ mo dúpẹ́ fún yín o mo yín lógo ẹ ṣé o lórí ọmọ lórí àwọn olólùfẹ́ wa a dúpẹ́ o ibi tí ẹ ti mú wa ibi tí ẹ mú wa dé ibi tí ẹ mú wa lọ a dúpẹ́ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ ibi tí ẹ bá ṣẹ́ náà dé a dúpẹ́ pójú òní ti wá ara òní ni wá ibi òní bá wọlé wọ́n ní gbàgbọ́ dé ẹ ṣé olówó orí mi ẹ ṣé bàbá mi ẹ ṣé ọ̀gá mi ẹ ṣé okun àti agbára mi ẹ ṣé ọba lánàá ẹ ṣé ọba léni ẹ ṣé ọba mi títí ayérayé I cover myself blood of Jesus my daughter blood of Jesus Christ no weapon fashion against us shall prosper it is self that spiritual and body ẹlẹ́dàá ṣẹ̀dá ṣàánú fún wa o ràn wá lọ́wọ́ ọlọ́run tó pọ̀ nípa àti agbára ọba tó ń ṣe tẹ́nìkankan ò lè ṣe ṣàánú fún wa o mo fẹ́ bá mi wí mo fẹ́ sọ bá mi sọ mo fẹ́ béèrè dá mi lóhùn má jẹ́ kádùrà wa dàbí ariwo lásán gbọ́ tiwa ẹlẹ́dàá gbọ́ tiwa ṣẹ̀dá <laughs> I declare this place Holy Ghost Arena I declare this flat Holy Ghost Arena Father have mercy upon us let all our enemies be put to shame bless all those who bless us those who love us Father show them love bless our children bless oh Lord our homes bless our finance bless our businesses bless us oh Lord make us happy. Let your light, your favor shine upon us. We carry the mark of Christ. Nobody will trouble us. Untouchable for demons, untouchable for evil. Yes, untouchable for bad spirit, untouchable for bad luck and ill luck. <laughs> Yari abusuta ya baba. Àwọn tó ń ṣe bí ọ̀rẹ́ tó sì jẹ́ ọ̀tá ni wọ́n ẹlẹ́dàá ọ̀dọ́wọ́ rẹ̀ wà fún wọn lé lọ́wọ́ ṣé wọ́n bọ́ ṣe ṣe é ṣojú pẹ́pẹ́ dẹ́m Ah, ah. àwọn tó ń gbéraga sí wa tó ń ṣèkà fún wa tí wọ́n sì ṣe bí ọ̀rẹ́ ẹlẹ́dàá wọn dọwọ́ rẹ̀ ṣé wọ́n mọṣẹ́ ṣe é ṣojú gbéjáwájà ẹlẹ́dàá wa gbéjáwájà àṣẹdá sọ̀rọ̀ wá dayọ̀ múnú wa dọ̀ adúpẹ́ tẹ̀ ti gbọ́ adúpẹ́ tẹ̀ ti ṣe àwọn máa yẹn lógo ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di àṣẹ ẹnu mi ó di àṣẹ ẹnu mi ó di àṣẹ ó di agbára ah, èyí tó bá dé olúwa dé tó bá tu olúwa tu ẹnu mi ò ní pa mi yóò gbà mẹ́lẹ̀ bíbélì sọ fún wa pé ẹni bá ti wà ní kristi òtí ẹ̀dá tuntun ó ti àtijọ́ ti kọjá lọ àwọn tí a ti sọ ní èṣí kó tó di àti a ti sọ ní ọdún karùn-ún ẹni bá lóun fẹ́ẹ́ fi ẹ̀yìn torí rẹ̀ jẹ mí níyà báyìí ẹlẹ́dà ìwọ ló ní wọ́n ó pa mí jẹ wọ́n níyà bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ lórí kò ní í padà adúpẹ́tupẹ́ ti gbọ́ adúpẹ́tupẹ́ ti ṣí àmà yẹn lógo títí láéláé jésù agbára wa. I declare this land to Holy Ghost arena also for I live in this house the presence of God that is a fullness of joy continue to rest upon me upon my children upon my people. Those who love us all over the world, Lord, rest upon them. Be with us, all of us, in Jesus' name. O Lord, heal our land totally. O Lord, heal our land totally. Heal our land totally. Heal our land totally. We want to be a good example. Our children be a good example. And our family be a good example, in Jesus' name. Amen. Ẹ káàbọ̀ sí bí. Eh, ẹ Good evening. So, good evening, good evening. Good evening, friends. Good evening, friends. Good evening, everybody. For real, mi ò mẹ́tí wà ní orí platform good evening ó ní good evening Bọ́lá babishi àbí babishi ọ̀gá sìn mm. good evening too yeah for those of you here on the media or my platform for this moment at this time um, some people want me to be celebrating them. Um, I want to say this again. I will mention two people. Two people celebrated their birthday yesterday. And um, I'm telling you authoritatively, I'm, I mean, part of those people who celebrate their birthday, that people expecting me to celebrate. I choose to choose. I, I decide to choose whoever I love. I mean, whoever I believe and I trusted. And by my spirit, not trusted. Mm-mm. But I don't use that. Trust the Bible. Only God can be trusted. Uh, those I who have not uh, who are worthy to me at this time to celebrate. But some people, let me tell you, they finished their limit long time ago. part of our measure two people who celebrate uh, birthday yesterday i need to celebrate them and wish them happy birthday even to put down some of them in my page but i don't want to honor people who don't honor me yes i don't want to honor people who don't honor me but some people especially those who don't watch it some people you honor them, they cannot honor you because you have nothing to offer them. Even when you offer them something, they take it, they, they take it from you. It's a privilege. I'm not doing that because I'm not also saying this because uh, their condition or anything. They are not bad as well. They are not so poor as well. But I want to mention two people I saw Camelu Kompo. Camelu Kompo celebrates uh, his birthday yesterday. They tag me, tag me, tag me, tag me, tag me, they tag me. They, even some people will try to go and put some comments on my platform so I can check it. You can see these days where they abuse me a lot of, they abuse a lot of me. I don't check your abuse. Yes, I don't check your abuse. It's only when I'm talking and then I'm still on the live chat and you, then you are putting red red or you are just doing something to distract me and I look at you and I was there like this listening what you was writing I may answer times I may not answer your times so especially when the comment is many I won't answer go and check it one of my video that went viral last year April exactly a year ago a boy that came to my house that behaved like a that they sent to my house then. You can see a lot of people abusing me under the platform. Do you see me answer them? I don't answer some derogatory. If I listen to people, kò I don't bully tó mi on social media yìí, tó ti bully to me, kò really move me. A lot of people at times where they, they will go and be looking for where my video, ibi tójú mi do do ó depend lórí kámẹ́rà o kámẹ́rà tí mo rí nsìn bóyá kí lorúkọ ilé ó depend fóònù tí n bá lò it depend of the phone the camera phone depend of the phone tí n bá lò òun ló máa hàn tó bá rí fídíò mi míì tó bá fine fídíò kámẹ́rà yẹn sweet ni ó ní kámẹ́rà mi kan tí ó ní fóònù fóònù mi kan tí mo ti mi ò tiẹ̀ dash it out I sell it actually it's not like before that I used to give my phone to people ilé ni mo ta fóònù yẹn ń gbà yẹn iphone ṣé twelve àbí kí ni i sold the phone wọ́n ṣàfún mi lówó gbà tán ti fún mi lówó gbà yẹn tán fún mi ló ní wọ́n rà lọ́mìnà ṣé four hundred àbí nǹkan kan mo ṣàtà kámẹ́rà fóònù yẹn gbà yẹn tí bá ti mọ̀ kí n má tà kámẹ́rà fóònù yẹn nice àwọn ọmọ mi náà nírú fóònù yẹn so the two i sold it because i have phone that i've used before in america i have another one i have used phone so i don't want to be keeping them like that at all. So I dispose it. The phone, the camera is okay. So camera compo celebrate his birthday yesterday, but I refused to celebrate to say happy birthday to him. I I know Camilo Compo. My mommy know Camilo Compo. My mommy, I know Camilo Compo now been a while, long time. But he, yé nígbà tí mo máa ń ti oúnjẹ lọ́ba lédè yẹn. Ó máa ń tẹran. Ọmọ ẹlẹ́ran Camilo Compo. Mo mọ̀ dada kó ṣe pé torí pé ó ń tẹran yẹn ni mo ṣe má celebrate o. ìgbà tó di star ìgbà tó di star ń gbà yẹn èmi àti mọ́mí àti ẹ̀ máa ń ṣàmà àtà máa ń re ó ti gbà tó wá di star because ó máa ń tẹran fún òun àti mọ́mí mi ló close toró máa ń sọ bíi funny funny language bẹ́ẹ̀ yẹn náà mọ́mí mi náà kẹ̀dẹ̀ rèé wọ́n radical bọ́n ṣe wáyé My mommy radical, she's radical. Camille Compo, no radical, ó máa ń di pé ó ń ṣeré ni o. kó di pé ó ń ṣeré ni o àmì kó di pé ó di di pé ó bẹ̀rẹ̀ sí ń ṣeré mo ń sọ̀rọ̀ nípa 1992 1992 yẹn mi ì tí ì kò tí ì bẹ̀rẹ̀ sí í ṣeré. hello hello. oh mọ̀mọ́ rẹ̀ wọ́ká sùn. Huh? ẹ ti sùn. hello. hello mi níṣẹ́ ká sùn ṣé ti sùn ni. mọ́mí ṣe ti sùn ni. mo ti sùn. ò ẹ pẹ̀lẹ́ mo kàn fẹ́ sáré béèrè kankan lọ́wọ́ yín ni ẹ má bínú ẹ jàre ẹ torí ọlọ́run ọmọkùnrin yìí tẹ̀rọ ń ẹ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn yìí ṣe fíìmù nísẹ̀yìn ẹ rántí rẹ̀. ẹ́ ọmọkùnrin kan yìí tẹran wa nọbalẹńdé nígbà náà wọ́n rántí rẹ̀ sẹ́yìn wọ́n ìrántí rẹ̀ yéé ṣe fíìmù yéé ṣe fíìmù yẹn ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n morúkọ rẹ̀ Kamilu kọpọ àbí. ok ẹ ti sùn ó dàárọ̀ bye. so Kamilu kọpọ ó gí máa sọ̀rọ̀ mi lọ ó ṣe bẹ́ẹ̀ dé lánàá normally tó bá ti rí èèyàn rí bẹ́ẹ̀ yẹn nígbà tó ṣì ń struggle tó dẹ̀ wá di ẹni tó di star ṣé ti yé bẹ́ẹ̀ yẹn èmi ò kì í bínú ògo a ti mọ àwọn èèyàn dáadáa ta ti tí wọ́n dológo àwa náà ò dẹ̀ kì í ṣe olófò ó ṣe bẹ́ẹ̀ dè lánàá ó máa máa wò ó pé kí ló dé pé Auto Bola yẹn kò kì í celebrate àwọn celebrate kì í ṣe gbogbo celebrate mi ò kì í celebrate o because tó bá celebrate mi nínú nínú wọn èyí tó celebrate máa wá they they give trouble kì í ṣe gbogbo wọn o they give trouble wọn ò kí fi ọ̀wọ̀ èèyàn wọ̀yàn and bí ìdẹ̀ṣe wà yẹn èmi ti kọjá level pé gbogbo wọn pátá tó bá ti sọ pé celebrate ni wọ́n sì máa gbé sórí social platform máa máa celebrate wọn ìmíì nínú wọn Although story ni o but at the same time bó ṣe jẹ́ lóhun jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé lálá náà bá ó ní ẹ má jẹ́ ń pọ̀ òwe kó má dàbí gbèrègà ìjọ ẹni tó bá ń gbọ́rọ̀ yìí ẹ má ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí gbèrègà lójú yín Kamilu Kompo mú mọ́ dáadáa ní kó tó di ó ń ta ẹran ó ṣe tó pé ń ta yẹn ni ìgbà tó wá di celebrity tá a máa ń rí nínú movie mi ìfojú mi ìfojú commonize mi ìfojú parẹ́ tí n bá rí ọjọ́ tí a wá ríra face to face náà kó tó ti pa ríra ó pè mí ní ọjọ́ kan ó ti ń gbóhùn mi àwọn èèyàn ti sọ fún pé tó bá dọ̀dọ̀ tó bọ́lá torí tó bá ti ẹnìkan bá ti ń lọ tí àyè bá wà lọ́dọ̀ ẹni tí owó wà lọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ ti ń ṣe dáadáa tó ń ṣàánú fáwọn èèyàn àwọn people yẹn tó bá ti connect wọ́n máa connect lórí ẹ̀ máa leak ara wọn fúnra wọn ni tẹ́lẹ̀ bá lọ aṣọ fẹ́lẹ̀ ó yà ìwọ lọ́bẹ̀ mi ti kúrò bẹ́ẹ̀ ó ti ṣe báyìí fún mi ìwọ lọ́bẹ̀ ṣé ni wọ́n wọn ò fẹ́ mọ̀ bóyá oúnjẹ tán bí wọ́n ṣe ń ṣe gangan nìyẹn bí èèrà ni wọ́n máa ń ṣe wọ́n máa ń bo ṣúgà ni wọ́n máa ń dàbí kòkòrò níwájú omi báyìí so ìgbà tí mo wá rí gbà yẹn ṣóun òun ò ní mọ̀ mí mọ́ bọ́tí èmi sì dààmú ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó wá ó wá tọrọ ó wá pè mí níjọ́ kan ó wá lóun ní problem ẹ mọ times ó lóun bí ọmọ kan ọmọ yẹn kẹ̀dẹ̀rẹ́ bóyá wọn lọ́mọ yẹn ti wá padà ń gbà yẹn àbọ̀ ọmọ yẹn ti wà mí mọ nǹkan tó ṣà ọmọ yẹn but ó fi sórí ọmọ yẹn sọ̀rọ̀ fún mi ó pè mí lórí fóònù mi mọ ibi tó ti rí fóònù mi èmi ò dẹ̀ sọ fún pé mo ti mọ̀ rí during that time yẹn mi ò sọ fún pé mo ti mọ̀ rí o kò mọ̀ mí o pé kò ní dàkúdà mi mọ̀ mọ́ o pé okay o this lady màmá mi máa ń ba ṣeré ń gbà yẹn ó dẹ̀ máa ń bá mọ̀ mi ṣeré tó bá ti ń kírun ó máa gbé pálí sórí ó pálí tá a fi ra áàpù lẹ́ẹ̀kan yẹn n bá gbé mi lè gbé sókè máa ó máa fi ọ̀bẹ sí a máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ a máa gbá a gbé kíní bíi shopping board báyìí pẹ̀lú pálí yẹn a gbé sórí a máa pa a máa gbá nǹkan báyìí tó bá ti dọ́dọ̀ mú mi tó bá ti kù díẹ̀ kó débi ọ̀dọ̀ wa yẹn àwọn ò kí ń rẹran lọ à kí ń ra ẹran kéékèèké torí ẹran kéékèèké ẹran tó máa gbé òní pọ̀ bọ̀t à kí ń ra ẹran kéékèèké bọ̀t tó ń jẹ wá bá ti tán si tí ògúnfẹ́ bá ti san gbogbo ẹran bá ti san táwọn míì ah, ti bí pé kò ń ti ẹ̀rẹ́ ẹran kọ̀ọ̀kan ẹ̀sìn understand bóyá ti tẹ̀ jẹran màálù bó tẹ̀ jẹran wẹ́wẹ́ ẹran wẹ́wẹ́ la máa ń pè pé bó tiẹ̀ jẹran wẹ́wẹ́ so a ma fẹ́ wá a ma patronize ẹ̀ṣọ́ tiẹ̀ bẹ́ẹ̀ so tó bá ti wá ń bọ̀ a máa rẹran yẹn náà sílẹ̀ torí gbà mí náà àwa náà lè fẹ́ lo ẹran wẹ́wẹ́ nínú ilé bóyá nǹkan tá a fẹ́ sè tábà sè tábà tajà twenty twenty time so mọ́mí máa máa patronize ẹ̀ mọ́mí máa bèrè lọ́wọ́ ẹ̀ ṣé o ní fún un ṣe twenty time ṣé mo ní sìn báyìí mọ́mí àwọn ò tiẹ̀ mọ̀ pé mọ́mí kan bèrè ní part of ẹran tí wọ́n need ṣé o ní ṣáàkì ṣé imú wà ṣe mọ̀ mọ́mí wọ́n máa bèrè lọ́wọ́ ṣé o ní fún un ṣé o ní ibi ẹ̀dọ̀ ṣé o lẹ́dọ̀ wọ́n ń bèrè pé ṣé o ní ibi ẹ̀dọ̀ wọ́n á ní ṣé o ní fún ṣé o lẹ́dọ̀ ṣonímú páàtì ẹran tí mọ́mì fẹ́ ṣé mo pé torí pé òun ti ní bóyá àwọn èèyàn sọ fún gbà pé ó ní talent kó máa dápàrà á máa dá mọ́mì lóhùn náà pé ṣẹ́yìn náà ní kinní kan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tí mọ́mì bá bẹ̀rẹ̀ pé ṣó ní ìfúnṣó lẹ́dọ̀ ó náà dá mọ́mì lóhùn pápápá tó bá pọ̀ nípa bí ó lè sọ pé mọ́mì mo ní fún yín lẹ́ni o mo ní kinní kan lẹ́ni á ṣà máa sọ̀rọ̀ á máa dápàrà kọ́ńkì bí ròhùn àti sọ́yẹ̀ ṣe máa ṣe yẹn yẹ mọ́mì òun àti mọ́mì máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ mi àwa kàn fẹ́ ra nǹkan ní o but a máa bá mọ́mì dá pàrọ̀ mọ́mì náà máa dá lóhùn padà èmi ò kì í ṣeré mi ò rẹ́rìn púpọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò ń bá àwọn èèyàn kì í ṣe pé mo gbéra gàbọ̀ mi ò kàn kì í dá pàrọ̀ anybody but mommy play nígbà tó bá ti wù wọ́n láti ṣeré pẹ̀lú àwọn ẹ̀ so nǹkan tí mo fẹ́ sọ ni pé I know this guy ní 1992 ní bó ṣe máa ń tẹran ọjà Ọbalẹ́ndé ló máa ti ń lọ ń gé ẹran ló ọjà ọbalẹ̀ndé tó bá ti wá di nírọ̀lẹ́ tẹ́rọ yẹn bá ṣẹ́kù bóyá ó ń báyàn tajà bóyá ó ń báyàn tajà ń gbà yẹn tó gbé wá láti Ìbàdàn ṣó ti yé mẹ́yẹn tó bá ti wá kù á wá kiri tó máa kiri wá sí gbogbo fọ́sẹ̀ kọta kiri káàkiri ìyó bẹ́ẹ̀ yẹn ó máa fi dọ́dọ̀ wa. ní tí mo fẹ́ sọ rèé pé mo mọ̀ bọ̀ kò mọ̀ mí mọ́ èmi mọ̀ kò mọ̀ èmi mọ́ ó wá pè mí during the time tí gbogbo máa ń to layers tí wọ́n máa ń to ara wọn wá sọ́dọ̀ mi kì í ṣe gbogbo wọn o àwọn group tó máa ń sọ fúnra wọn àwọn group yẹn wọ́n ní certain group ṣó ti yẹ yín ṣé gary certain group ni yeah wọ́n ní wọ́n máa sọ fúnra wọn báyìí pé òun ti lọ bí báyìí báyìí torí bẹ́ẹ̀ ó lè jẹ́ síìmù lágbájá mo kàn fi ń ṣe àkàjọwé fún yín so during that time yẹn ló wá sọ́dọ̀ mi nígbà bẹ̀rẹ̀ náà ló pè mí pé òun nídìí òun fẹ́ rí mi ó lóun dẹ̀ fẹ́ wá bá mi ńlé àwọn tó fún ní kóṣì yẹn wọ́n sọ pé kó sọ pé òun máa rí mi òun máa bá mi ńlé òun fẹ́ ṣàlàyé fún mi nílé ni sódà mi ní sọ pé ah nǹkan kan báyìí báyìí ń sìn sìn nǹkan kan bẹ́ẹ̀ in fact that day ọjọ́ tó wá mo ní òkè ìgbà tó wá lòun máa wá níjọ́ kan ṣé mo wá ní kó wá ní àbókàn déédéé wá kanlẹ̀kùnlé àbí báwo ni ó ṣàwá wọ́n ṣí géètì fún yín fáàtì ọjọ́ tí mo dé yẹn mo ti sọ fún ọmọ ọ̀dọ̀ mi àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi gbà pé ẹni tó bá ti wá lónìí o mò rest ó dìgbà tí n bá ti sùn tó bá ti tí n ti ṣe tán mo busy ni màá tó lè jáde this Kamilu Kompo was in my house like four to five hours in the city room downstairs I was upset. èmi mọ̀ kò mọ̀ mí nítorí that time tí gbogbo wọn tán bìlí pé wọ́n ti rí ẹsẹ̀ dìdìrìn ta ló lẹ́sẹ̀ wèrè tí ò ní rí bù lọ́ọ́ má ṣe mí ní wèrè <clears throat> má ṣe mí ló sẹ́wìn ṣó ti yé ó jókòó sí mo wà lókè. <sighs> ó ṣàjáde níjọ́ yìí ó wá ṣàlàyé fún mi kankan bẹ́ẹ̀ yẹn bọ́tí gbogbo pa yẹn a ti rí nínú news bóyá ó lùsọ̀ ọmọ òun àtìyàwó ẹ̀ pé wọ́n lọ́mọ yẹn ní bóyá ó ní àtẹ̀ ní ó bákan ẹmọ táìmù yẹn bọ́tọ̀ ọmọ yẹn bóyá ó dà tí nǹkan kan ti ṣe àbí nǹkan kan ṣá nǹkan ti ṣe ọmọ yẹn sẹ́yìn kó tó wá sọ́dọ̀ mi ó ṣàwá ń sọ story ó sọ̀rọ̀ ọ̀kan bẹ́ẹ̀ yẹn whatever I have I give ṣé ti yé bọ́tọ̀ ọmọ yẹn ti lọ ó wá ní àwọn tó fẹ́ ṣe nǹkan kan fún ìyàwó nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá kì í ṣe yẹn ni mò ń sọ. So tó wá sílé mi yẹn kẹ́ẹ̀kan lè mọ̀ pé I hate people who take people for granted after eating from your sweat after you do good to them and then tó bá rí pé wọ́n wọ́n dẹ̀ mọ̀ pé ńgbà tó wá yẹn náà kò ní ìpè wọ́n o mi ní mo mọ̀ ẹni tí mo ti mọ̀ ńgbà tí ò ti lò ó ṣé mo ṣe fẹ́ rí ni mo ti mọ̀ mo ti rí ńgbà tí ò ti di jẹ́ nǹkan kan tó ń kiri ẹran ó ti yẹ yí bẹ́yẹn ọjà tẹ́mi ń tà ńgbà yẹn ní èdè gbogbo owó tèmi máa rí àti ó máa ra ó máa ra ọjà oṣù kan ẹ ti understand i'm not talking about that mi ì dẹ́n mi ì dẹ́n disrespect yàn ìdá ẹgbẹ́ o ọ̀ọ́gbà o bóyá ọmọdé o bóyá ojúlọ o in one way or the i give people respect and i don't like bullshit i don't like people doing evil to people because àwọn èèyàn máa rò pé ṣe ni mo gbéraga àwọn ẹlòmíì gan kì í ṣọjọ́ orí àbí pé èèyàn jẹ́ nǹkan kan èèyàn máa ń bọ̀ ara rẹ̀ tó bá fẹ́ jẹ́ nǹkan láyé but at the same time ní àárín nàìjíríà tó bá ti jẹ́ nǹkan to dẹ̀ tún fẹ́ jẹ́ nǹkan ó láwọn nǹkan kan kí sí gbogbo èèyàn ló máa rẹ̀rẹ̀ sílẹ̀ fún ọ̀rẹ́ tí wọ́n máa tẹ̀ ẹ́ pa ni àtẹ̀pa tó bá gbẹ́ pé ogun oṣó gbogbo àtẹ̀pa àwọn èèyàn tó gbúdọ̀ rẹra wọn téèyàn gbúdọ̀ tẹ̀pa ọmọ èṣù ni ṣùgbọ́n tó bá rẹra ẹ jù tó ẹ pé àwọn tó ń rẹra ẹ kan tó ń fẹ́ ṣe fún ẹ anyway ẹ mú nǹkan tí mo fẹ́ sọ mo ṣàfún ní nǹkan tí mo fẹ́ tí mo ní níjọ́ yẹn ó lọ mo wá sọ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi o drag ẹ̀ ipe ó ń tẹran bó ṣe wá lémi yẹn kò mọ̀ pé mo mọ̀ ọ̀hún ó wá di ní ọjọ́ tí wọ́n ṣe pàtì jẹ́ ìgbéjáde ọlọ́run má jẹ́ kí n rí o wọ́n ṣe pàtì ọjọ́ tí ta lẹni náà o Rónkẹ́ Òṣòdì Òkè ọjọ́ tó wá ṣe tó ṣe lọ́ǹṣì nǹkan báyìí tó tún lòun kọrin tóun tó wá ṣe lọ́ǹṣì ẹ̀ tó lòun fẹ́ẹ́ fi mí jẹ mọ́dà òdìdè ní ọjọ́ náà lọ́hùn mo náwó fún náà eléyìí Rónkẹ́ ní ìpè ẹnìkankan nínú wọn o mo fún lówó wá tọrọ owó lọ́wọ́ mi owó tó tiẹ̀ yá kò tí ì owó tó yá ní ọjọ́ yẹn tó lòun fẹ́ lọ fi kó aṣọ kò tí ì títí dè ní mo kàn ká mọ́ pé mo fún ni owó tó ní kò sí owó tóun fẹ́ lọ fi kó aṣọ tóun máa tà àǹkárá àwọn yẹn jẹ́ kò fún mi títí dè ní mo kàn ká mọ́ pé lẹ́mi ó wà nínú kí n kàn ká mọ́ èyí tí mo fún awádé patí náà lọ́jọ́ náà lọ́hùn òun wà nínú àwọn tó ń ṣe MC òun mo ṣe ní ṣẹ́rí patí tí mo ti patí kan nínú ìkan tí mo ti pòsì pàṣọ um, tó ti forí kò mí lórí báyìí tí mo ti ta wọ aṣọ bíi pọ́pù ṣe mọ̀ pé patí tí mo ṣó àwọn patí yẹn tó bíi mẹ́ta tí a ti wọ pọ́pù àǹkárá pọ́pù Rónkẹ́ Oṣòdì Òkè ló ń ṣe patí lọ́jọ́ yẹn bí Rónkẹ́ ṣe bìns bí ètò ṣe ṣe yàmàyàmà ń jọ yẹn mo ṣe delete gbogbo picture kúrò lórí fóònù mi àti gbogbo kinní ẹ wá mọ̀ nǹkan tí Kamilu Kọ̀pọ̀ ṣe fún mi nígbà tí mo débẹ̀ wọ́n ní kí n wá ṣe iṣẹ́ mọ̀ pé ẹni tó wá ní wọ́n fi ṣe mọ́dà òdìdè wọ́n ní kó wá sanwó wá ìgbà tí wọ́n gbé mi sí wọ́n ní kí n gorí stage ìbàṣọ ló ń play òun náà ṣe bí olórí burúkú gbogbo wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni bí mo ṣe ń gorí kìíní báyìí bó ṣe wọ́n ṣe fún ní microphone pé kó welcome mi lára àwọn mc ó ní kọ́kọ́ ní mc tó wà ń bẹ ẹni kejì tán tún lò bí mc lady yẹn báyìí sanra bí èmi ó ga náà kò sanra ó sanra jù mí lọ ó sì yẹn sanra jù mí lọ dáadáa ó ṣe fàkìyà báyìí lára àwọn presenter àbí celebrity náà ni ó sanra so òun àti Kámílù ni MC ní pati Rónkẹ́ Òṣòdì Òkè bó ṣe wẹ́kọ̀ mi láti fún ló tí mo ní mo fẹ́ náwó fún pàṣọ náà mo kàn rí bóyá wọ́n ti sọ fúnra wọn ní òkun ṣe bẹ́ẹ̀ bí Kámílù kan bó ṣe gba um, Mike báyìí àwọn èèyàn wọ́n sọ pé wọ́n fẹ́ Auto wọ́n fẹ́ welcome Auto Bọ́lá sí bí mọ́tò ni ó ń tà nìkan kìnìkan ìgbádákòdò bàbá ṣàsùn ó ti wá kí mi ńgbà tó kọ́kọ́ kí mi mọ́nì à iṣẹ́ mọ̀ pé ó ti wá sílé mi ń sin mi ò mi ò yẹ̀yẹ́ ńgbà tó ṣàmà ẹ pé à bó ṣe wá tọrọ owó lọ́wọ́ mi yẹn tó sọ̀rọ̀ yẹn mo sọ fún ní mo mọ̀ náà pé ṣó mọ ìgbà tó ń kiri ẹran ní Ọbalẹ́ndé ńgbà tó wá lé mi mo béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wá dúró dè mí ní patí yẹn ò ní wọ́n pè sí patí I mean wọ́n pè as a MC ọjọ́ tó wá tọrọ owó lọ́wọ́ mi yẹn mo dẹ̀ fún ní nǹkan tí mo rí náà ọmọ tó bá fi tọrọ owó náà dẹ̀ ti kú gbà ẹ̀ ọmọ tó fi ń tọrọ owó kiri gbà ẹ̀ ọmọ yẹn ti kú bọ̀ tó ìwà sọ́dọ̀ mi wá tọrọ owó Kamilu Kompo nígbà tí mo wá ṣàlàyé fún mo wá ṣàṣọ mo ní no problem pé many people face trouble bí tóun náà wà lónìí kò ṣàmọ̀ pé òun máa dé nǹkan kan bẹ́yẹn òun nìkan kọ́ ló wà òun àtàwọn ọmọ iṣẹ́ ìbí méjì ọ̀ mẹ́ta ọkùnrin ní gbogbo wọn torí tó máa ń rìn lọ wọ́n máa rìn pẹ̀lú authorage ni wọ́n rìn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn boys àwọn eruku wọn tó bá rí wọn náà tó bá pọ̀ lórí kìíní tèrò sọ mọ̀ sọ́ráàdì wọn mi sọ pé kò dáa fún wọn bọ̀tẹ́ bá máa rò pé wọ́n máa ń hype ara wọn ju bọ́n ṣe rò lọ. tó ti sọ bẹ́ẹ̀ yẹn wọ́n tún so oúnjẹ fún gbogbo àtẹ́mi ń relax tí mo torí ńgbà tó dé tí mo ti nínú kámẹ́rà báyìí mo ń sùn so ti má dẹ̀ sùn gbà ó dà kó tètè tè bóyá mi ẹ̀tẹ̀ tí wẹ̀ so i have to clean up i have to do whatever I'm also sọ kàrà mi sínú bath relax bẹ́ẹ̀ understand mo dẹ̀ sọ fún wọn pé kó fún wọn ní anything tó bá ti fẹ́ oúnjẹ níjọ want wọ́n request fún oúnjẹ tó wù wọ́n wọ́n bá wọn ṣe nínú ilé mi ọmọ ọ̀dọ̀ mi ṣe oúnjẹ fún mi ìfojú wò pé mo ti mọ̀ rí kò mọ̀ èmi but èmi mọ̀ kó tó lọ ní ọjọ́ náà mo ṣàlàyé fún ẹ wọ́n mọ tí mo ṣàfẹ́ fàyọ mo ṣe wá fún ní microphone pé kó welcome mi níjọ́ yẹn kó dẹ̀ kó kó acknowledge bá ṣe dé nǹkan kan bẹ́ẹ̀ bó ṣe wá ń sọ nìyẹn pé à wọ́n ṣe ń sọ pé Auto Bola ni o mọ́tò ló ń ṣe kinní kan ló ń ta kinní kan bó ṣe wá sọ pé àmàlà ń kọ́ ọmọ ìyá lámàlà ló wá ń yá àbù mi mi ì dẹ̀ kí n sọ fún yàn bó wá ṣe pé mo ní alámàlà yes now alámàlà ṣé mo ti purọ́ pé mi ìjà mi ò tàmàlà rẹ kéèyàn ṣe béèyàn máa ṣe iṣẹ́ kan koríko tó di bó ṣe ẹ ti understand bí mi ṣe wà ní Canada yìí sìn téèyàn bá pè mí tí mo dé Nàìjíríà sìn tí wọ́n sọ pé o ti ṣe care job rí o kódà o ṣiṣẹ́ ń fátìrì o kódà o bá wọn kógbé o ti ṣe ìyìnlá pé ẹnìkan rí ṣé mi ìṣe rí ni ṣé mo gbowó ṣebí kì í ṣe pé mo jalè wọn ò dẹ̀ sọ pé mo lọ bá wọn jalè àbí mo ba ayé èèyàn jẹ àbí mo lọ tọrọ owó àbí mo lọ ń wọlé káàkiri lọ máa tọrọ owó bó ṣe sọ̀rọ̀ yẹn mo wá sọ pé àmọ́ níṣe bọ́mọ ẹlẹ́ran nìwọ náà òun pè mí ní mi ò kí ń ṣẹgbẹ́ ẹ̀ mi ò lè ṣe mo máa jùlọ náà mi ò kí ń ṣẹgbẹ́ náà and again ó ti wá tọrọ owó lọ́wọ́ mi rí mi tọrọ owó lọ́wọ́ tiẹ̀ rí kọ́sítọ́mà ni àwa tún mo máa ń rajà lọ́wọ́ ẹ̀ nígbà pé kó tẹran mo máa ń patronize àti mọ́mì máa ń patronize ọ̀gá ẹ̀ ni mo jẹ́ but tó tún nígbà tó dé public gbogbo àwọn bàbá yẹn gbogbo àwọn ọ̀gá bèlè náà jókòó yínká kọ gbogbo wọn jókòó gbogbo èrò lọ́wọ́ àbẹ́ mọ́ tó bá fẹ́ ṣe nǹkan wọ́n lè má rántí sí ìmọ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ ó fẹ́ máa já ráǹkì èmi lórí ibẹ̀ yẹn pé ọmọ ìyá lámàlà lẹ́yìn tó wá tọrọ owó lọ́wọ́ mi o tó jẹ́ pé ẹran ló ń kiri àmàlà tẹ́mi ń kiri yẹn mo ní ṣọ́ọ̀bù o mo lọ́mọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ mọ́kànlá ni mo kọ́kọ́ ní eleven tó bá mi ṣiṣẹ́ wọ́n dẹ̀ wọ uniform ń gbà yẹn kó tó di pé mo kúrò bẹ́ẹ̀ tí wọ́n sọ ibẹ̀ ìgbẹ́ dáadáa gbà tó ń gbà lọ́wọ́ mi very organized very hardworking kò sọ pé òkè o àbórí mi ní gúrùpù wọn pé ẹgbẹ́ wọn ni mo lọ ń fẹ́ ọmọ ẹlẹ́ran ọmọ ẹlẹ́ran èèyàn ni àbórí pé mo ń àbí ẹran ẹran ní sáwọn ni mo mí lórí stage lẹ́yìn tó wá sílé mi tán tó ti wá tọrọ owó lọ́wọ́ mi tó ti jẹun nílé mi tó mu drinks táwọn ọmọ ọ̀dọ̀ mi serve. tó dẹ̀ yẹ pé ṣe wá tọrọ owó mi ìdẹ̀mọ́ mi ò ní kó wálé mi bọ́tí gbà yẹn kò mọ̀ pé mo mọ̀ bó ṣe sọ fún mi nìyẹn ó ní ọmọ ó ní ọmọ ìyá lámàlà ìyẹn mi pé kí ló fẹ́ pẹ̀lú meanwhile ìmí nínú wọn tó ń ṣe bí olórí burúkú yẹn tó máa gbowó ẹ̀ tán tó máa ṣe bí pé wọ́n ju ẹ lọ torí pé kò mọ̀ bóyá mo lè sọ bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn lọ́mọ náà ṣe bọ́mọ ẹlẹ́ran ni wọ́ ó ń kiri ẹran ni nàá èmi náà ń gbà tí mo dórí social media ṣé mi sọ pé mo ti kiri àmàlàrí àti yán ṣé mi sọ rí lẹ́yìn tó wá lémi tọ́lọ́run ti wá sọ mí di nígbà kékeré mi tó ti wá sọ mí déèyàn ṣó yẹ kó wá sọ bẹ́ẹ̀ lórí stage tó bá fún wọn lóúnjẹ tán àwọn olómọ máa tún ṣe bí ọ̀gá fún ẹ ìtí wọn ò jẹ́ nọ́mà ni wọ́n jẹ́ ìtí wọn ò jẹ́ nọ́mà máa ni wọ́n jẹ́ tó máa máa gbé nǹkan nìkan ilé onílé aṣọ aláṣọ náà máa kó sáà náà máa fi ṣakọ kiri rẹ́ẹ̀tì ká àwọn agbẹ̀dání wọ́n máa pè ní mọ́tò wọn wọ́n gbé aṣọ aláṣọ wọ́n wọ̀ wọ́n sọ pé aṣọ wọn ni àwọn costume láwọn tó bá tó bá tọrọ nǹkan lọ́wọ́ ẹ tó ṣe dáadáa fún wọn máa pè ní wọn máa pè àwọn nǹkan bàbàrà fún ẹ okay èèyàn lè help èèyàn tí ò bá ní ṣùgbọ́n èwo ni àbúrò kó tún wá déta lẹ́yìn tó bá jẹ pé èèyàn tó já tẹ̀yàn tán kó wá fẹ́ máa já sẹ̀ nígbà wọn wá ń tag mi wọn á fẹ́ kémi ṣe happy birthday fún kò ní dáa fún ẹ Kamilu Kompo ò ní ṣoríire ẹ má máa tag mi torí àwọn èèyàn máa wò pé kí ló dé tí woman yìí ó wà bitter why should I be bitter ìzẹ̀ káwọn máa fọ̀ bọ́ọ̀lù ọ̀yàn àwọn tó jẹ́ pé o ti ìwọ ló fíìdì wọn wọn wúlò ẹni tó bá fẹ́ bú mi ajẹ́ni tó jẹ́ pé kò jẹ owó mi rí tó jẹ́ pé òun ló fún mi mi ilẹ̀ lè rẹ́ni tó ṣe dáadáa fún mi kí n wá máa neglect ẹ̀ tó bá tàgì mi ní ẹni yẹn máa gbé e, tó bá tẹ̀ yẹ kó ti ṣẹ̀mí rí máa ní à ah, ókè ọjọ́ kan máa ti ṣe dáadáa rí àwọn míì gan tó yẹ pé wọn ò ṣe dáadáa fún mi rí despite pé àwọn èèyàn míì ẹ wo bí mo ṣe ń sọ̀rọ̀ kéwọ̀n yẹn bí mo ṣe sọ̀rọ̀ kéwọ̀n tó tó ṣe burúkú fún mi mo máa ń celebrate ọmọ ẹ̀nà lọ́jọ́ tó rìn mi bá wálẹ̀ àwọn èèyàn tí máa ń sọ̀rọ̀ wọn mo máa ń celebrate ọmọ wọn many people yẹn mo máa ń celebrate wọn tó bá ṣèkà fún mi náà tó dẹ̀ ṣèkà fọ́mọ tèmi. but you know what if i don't you know when i'm telling you if tí mi ò bá sọ ilé nsìn anybody ò ní mọ̀ wọ́n kàn máa wò pé ẹ eh, kò kí ń kíyàn kò kí ń celebrate èèyàn kò kí ń báwọn èèyàn ṣeré just look at what people have done to me in that nation Nigeria náà wọ́n máa sọ fún mi irin tí mo ti sọ nípa Wàsíù Àyìndé tí mo ní ẹ eh, ńgbà kan mo sọ ìgbà tí mo ń sọ̀rọ̀ yẹn mo wá fi ọ̀rọ̀ yẹn mọ́ eh, àwọn president Bọ́lá Ahmed Tinubu òfin tí wọ́n gbé kalẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin tẹ́ sọ pé don't come to Nigeria you have speak about uh, president Bola Ahmed Tinubu before kó tó di president ni ọ̀rọ̀ téèyàn bá dẹ̀ sọ nígbà election kò ń ṣe ọ̀rọ̀ kó dẹ̀ tó di president ò ń gbọ́ kó tó di president mo ti sọ̀rọ̀ mo dẹ̀ sọ pé Wàsíù Àyìndé ló ba orúkọ yẹn jẹ́ àti gbogbo àwọn boys yẹn bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ókè o wọ́n ní kó máa ṣe báyìí kó máa ṣe báyìí tó bá dẹ̀ rán ọmọ oníṣẹ́ irúgbọ́n máa fi tọmọ jẹ́ ni wọn ò dẹ̀ sọ fún bẹ́ẹ̀ fún wọn wọn ò dẹ̀ rán wọn sí mi so those of you who normally go out and bring up any story Timothy mo ti sọ tẹ́lẹ̀ rí gbogbo àwọn èèyàn tó wà ní orí social media yìí pátápátá tó jẹ́ Yorùbá ló ti sọ one thing bad thing or the other nípa President Bola Ahmed Tinubu If I don't want ń sọ gan èmi tó wá jókòó ńgbà tó tún yá láti máa sọ dáadáa ń pa are you guys what I'm saying hmm. so kì í ṣe pé bóyá mo ń wò pé mo ga ju ẹnìkan lọ àbí mo tóbi jẹ ẹnìkan lọ but mi ò lè ṣe dáadáa fún ẹ tó kó wá máa pèrè ní nǹkan tó jẹ́ fún mi káwọn kan bìlì pé wọ́n kàn fẹ́ ń dìídì gbogbo nǹkan tó bá yàn wá ni wọ́n fẹ́ rọ́bìṣì ẹ àṣà kan wà ní orílẹ̀-èdè nàìjíríà tó bá daṣọ rú àwọn ènìyàn tó pọ́n wọn lé tó jẹ́ pé aṣọ ẹni wọ́n wọ̀ aṣọ yẹn ọlọ́run ló ní gbogbo nǹkan ọ̀bọ̀ tí wọ́n fun. fún ó wá fún wọn lára aṣọ yẹn oúnjẹ ẹni wọ́n jẹ lára oúnjẹ tọ́lọ́run fẹ́ ló wá fún wọn owó tọ́lọ́run fún ẹ lára ẹ̀ ló fún wọn ilé tọ́lọ́run fun ẹ lára ẹ̀ ló fún wọn isaac tọ́lọ́run fún you understand me that give to them part of them àwọn yẹn tó bá ń sọ nǹkan burúkú pa ẹ ó mọ̀ pé ó máa ń dùn ó mọ̀ pé ó máa dùn yàn gan àbí tó máa ń ṣèkà àwọn èèyàn máa ní má wo bẹ́ẹ̀ ṣáà máa ṣe nǹkan tó ń no teaching yẹn is a bad thing to me because táwọn èèyàn bá ṣèkà fún ẹ tó ò bá jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ń gbà mìíràn wọ́n máa ṣe ni continuously láti máa lè jẹ́ pé àwọn àdẹ̀ máa wò pé tó bá jẹ́ pé nǹkan táwọn ṣe bad ó yẹ kó reject ẹ̀ náà tí ò bá ti reject ẹ̀ náà ẹ jẹ́ ká máa fi lọ́ lọ ọ̀bọ yẹn a fi ń lọ ni kó dẹ̀ máa gbà lọ bẹ́ẹ̀ mo rí pé ó ṣe birthday lánàá kò sí tó rán rá mi tí má ṣe happy birthday síbẹ̀ kí má tẹ̀lé but òun á tún fẹ́ gan pé kán tún gbé sórí platform wọn àwọn ọmọ òṣì àwọn ọmọ oníranù ọmọ òṣì kọ́ ọmọ kankan òṣì tó bójú ọmọ òṣì but àwọn ọmọ òṣì tó má ti bẹ̀rẹ̀ sí ṣe burúkú tó yẹ pé lára àwọn ọmọ wọ̀nyẹn tó máa kó wá sínú ilé mi tó máa fi tọrọ owó wọ́n máa rí ẹ wọ́n máa fẹ́ kú ọmọ ahọ́nbù lábẹ́ wọn ọmọ tó bá kàn ń tàgì mí ní tàkútà ẹ mọ̀ rí pé mo lọ sí level mi education nìkan ni mo lè sọ pé mi ò lọ sí university tó ní mo lè sọ pé ó jẹ́ kí ní àwọn obìnrin ọmọ ọmọ lẹ́mù mi o torí ẹ̀ tó bá ń sọ fún mi pé kí n ṣe àwọn kọ̀ọ̀kan máa rí mi pé mi ò ń dúró láwọn wọ́n máa ní kò tiẹ̀ ń dúró níbi kékeré kò ṣe pé bí mo máa ń dúró níbi tó ga mo máa ń háì para mi kọjá rádaràda I know my level ṣé torí nǹkan tó dé tó ní ewúrẹ́ tó mẹ́gẹ̀rẹ̀ jẹ́ tó ní pípẹ́ graduation wọ́n tag mi láti àná yẹn sí wọ́n wá ń tag mi tó ti sọ pé fọ́ọ̀kì yálà ìyá ẹ̀ gbogbo yìí yẹn ẹ máa fẹ́ kẹ́ tí bá tó wá wù mí láti analyze yín I will not to talk about you máyẹ̀yẹ́ ni èmi tó yẹ pé mo ti wá ọdún ti wá dáa fún mi jù ẹ lọ nígbà yẹn mi ń béèrè fún help ẹ ìwọ ló wá béèrè fún help mi kì í ṣe pé o tún phone o tún béèrè address le mi o wá knock gate le mi báyìí mo rí ẹ nínú camera mo ní kó lọ sí gate fún ẹ mi sọ pé kó sọ fún ẹ pé mi ò sílé tó mi jẹ lówó mi ní láti dodge anybody wo anybody Odo ọdún onígbà to tó bá mo ti ń dodge yín kí n wá sọ pé mi ò o but ẹ gbowó mọ́tò wọ́n ní tẹ́ bá ti dé gba gbága fún yín lówó mọ́tò kẹ́ máa lọ ó possible torí gbogbo àtẹ ń wọlé yẹn majority of the time náà mi àmọ́ ọkọ tẹ wá ń jù sílẹ̀ sínú compound torí oríṣiríṣi àlùjọ̀nú tìrà náà lẹ́ẹ̀ ní lọ́wọ́ tẹ máa ju tìrà sí nílé tẹ́ni ẹ máa kó gbogbo property ẹ̀ tó máa kó tàbí kó kó fún yín oríṣiríṣi ẹrù náà lẹ máa dì mọ́ra lẹ máa fi gbowó lọ́wọ́ èèyàn gbá tipátipá irú Kamilu Kampo tẹ bá rí mi tí mi ò bá appreciate àwọn ọmọ ní tíátà kan mi ò kì í ṣe ọjọ́ orí la fi ń ṣe nǹkan fún yàn mi kì í ṣe majority of them tó máa ma tag mi pé kí n máa ma pọ́n wọn lé àwọn tí ó jẹ́ pé ṣọlá gan ò lè hàn kò lè hàn náà wọn àwọn ọmọ míì gan wọn ò lè hàn náà wọn á máa fẹ́ kó wá di ọmọọṣẹ́ wọn àbí báwo ni tí bá rírú àwọn àǹtí ṣọlá ṣọpọ̀ wà léyìn sí wọn ò nífẹ̀ẹ́ tí bá ti rí nígbà tí mo rí àǹtí ṣọlá ṣọpọ̀ wà léyìn tí mo tún rí pẹ̀lú nǹkan tó ti ń ṣe tẹ́jú ṣo lẹ́ẹ̀kan mo fẹ́ try láti lo kí n rìkọ́ọ̀dù wọn bọ̀ mo wà níta mi ò sí pẹ̀lú laptop i love those things now àti nǹkan tó ń sọ ó make sense but ẹnìkan ṣe bẹ́ẹ̀ de o wọ́n á lọ yáṣọ wọ̀ wọ́n lọ ṣe photoshoot wọ́n lọ gbé ayé mi ẹlòmíràn oyé ayé ayé digital àbáyé kí ni wọ́n máa ń pè dán kí lórúkọ ai tí wọ́n náà ṣe ń sìn wọ́n á lọ gbé gbogbo àwọn kinní yẹn wọ́n wá fìyẹn máa wọ́n tag mi kéèkì máa ń ṣe pé ayé yẹ wọ́n mi ì hate wọn but somebody who have disease eh, lẹ́yìn tó gbowó mi tán pátí tí mo lọ níjọ́ náà lọ́run tán ni pé kán disrespect mi yẹn owó mi ni mo ná owó tí mo ná fún idiot tó ń pè ní oṣooṣù òkè yẹn tó máa ti sọ pé tí máa ti sọ̀rọ̀ ẹnìkan sí pé ẹ ó pèlè idiot ẹ ó wọ ẹnìkan lẹ̀ àwọn kan politician kan tó ń fẹ́ wò pé wọ́n fẹ́ rí dúkù ara wọn tó ń rí pé wọ́n fẹ́ wọ mi nílẹ̀ wọ́n máa pọ́n wọn lé but kò lè lọ títí kò lè ṣe kí n kò lè lọ títí owó mi wà lọ́wọ́ tí n bá fẹ́ sọ fún tí n bá ní mo fẹ́ gba owó owó tó wá yá lọ́wọ́ mi níjọ́ yẹn lọ́wọ́ tí n bá fẹ́ gbà with evidence ni mo ní lọ́wọ́ owó tí mo tún fún nínú ẹ̀jẹ̀ tí mo tún wá transfer fún mo tún ní kí ọmọ ní ọmọ kan tó ń ṣe owó mo tún ní kó bá mi fún ní three fifty níjọ́ yẹn owó mo kọ́ mo fún ní cash tó wà ńlẹ̀ nínú ilé mi mo tó tún wá lówó yẹn ò lè tó kún fẹ́ lọ kó aṣọ torí àwọn tó máa bẹ̀ sí mi Òṣòdì náà náà ti bẹ̀ wá ń gbà yẹn wọ́n á sọ fún pé sọ fún pé owó yẹn ò tó kò sówó tó lè fún wọn báyìí wọ́n máa ní kò tó ni because wọ́n ti believe pé o nice in fact níjọ́ yẹn lọ́hùn ó tún sọ pé kẹ báwọn invite ọkọ yín mo tún sọ fún bàbá mo mi ń gbà yẹn ó tún wá sọ pé òun nílé lọ bọ̀ tí kì í lọ ẹ tán sáà kẹ́ lè mú àwọn bó ṣe máa náà ìsàn tán tó wáá ṣe tán máa ṣe bí olórí burúkú sí ẹ mo rí ń jọ yẹn náà ní ẹnujọ́ mẹ́ta yìí òun ló lọ ń ṣe mc lọ́dọ̀ <laughs> yèyé oge ibo níná ìyànà òwòrò àbíbo náà ló ń jẹ́ tó bá ṣe dáadáa fún wọn tán tó bá gbaṣọ lọ́wọ́ ẹ̀ tán tán wọ̀ wọ́n máa ń sọ fún ẹni ẹ́ eh? tó máa gbaṣọ lọ́wọ́ ẹ̀ tó ń wọ̀ tán àwọn ló máa ṣe bíi wọ́n máa tó máa dèta tó ń pàdé ẹ̀ ń tà wọ́n máa ṣe bíi pé aṣọ tí wọ́n wọ̀ yẹn èyí tí wọ́wọ́ yẹn pé ọwọ́ wọn ló ti wáyà wọ́n lè àwọn lè kọ́kọ́ jù sẹ́ pé aṣọ tẹ́ wọ̀ yìí fáyìn omi ìmọ̀ pé máa fáyìn lẹ́ẹ̀kan gbà tá à ń sọ̀rọ̀ o ẹ wọn ti sàn aṣọ ẹ kó má bàa sọ pé aṣọ ṣóṣe èdè tó yẹ kó lò fún un làwọn máa fẹ́ máa lò fún ẹ idiot ẹlẹ́ẹ̀kejì ọmọ kékeré ni ó ti di birthday mo ti celebrate ẹ̀rí kó tẹ̀ tó di birthday kó tó di pé celebrate birthday ni mo ti máa ń mo ti gbèjẹ́ ẹ̀rí dáadáa òun náà ni ọmọ Lizzy Anjorin God forbid ọlọ́run má jẹ́ kí mi ò hold ẹ̀ gọ́rọ̀jì ọ̀bọ̀ mi lè celebrate ọmọ ìmọ̀ láyé mi kì í ṣe kú kì í ṣáà ọlọ́run dá èmi mi sí dẹ́mi ọmọ mi sí kó dáhùn náà but èmi mi lè celebrate ẹ̀mọ́ láyé mi nígbà tí àwọn èèyàn ṣépè fọmọ yẹn lórí social media mi mo jáde mo gbàdúrà fún nígbà tí mo ń gbàdúrà fún ní bíbá wọn tún dìde ogun sí nígbà tí ìyá ẹ̀ tó fi ṣe godmother tún dìde ogun sí tó dìde ogun sí mo tún dìde mo tún gbàdúrà fún gbogbo wọn ṣépè wọn máa kọ́lé wọn ṣépè fún mi gbàdúrà fún ẹ mọ̀gbà tó máa ṣe àdàbí bó ṣe include ọmọ mi kò include Ṣọlá ó lọ include ọmọ mi Adébùkọ́lá mi lè celebrate ẹ̀ láyé wọ́n inbox mi ló nílé àwọn tó inbox mi ní píkṣọ ọmọ yẹn pípé ọmọ yẹn sọ pé àti kì í ṣe happy birthday mi lè ṣe fún ó ti yé tó o bá ṣèkà fọmọ mi sórí ọdún tó kọjá ó ti lọ ìjọba tó kọjá ó ti lọ nísàyí new life new way là ń live new thing là ń ṣe sin àṣetàtijọ́ mọ́ tí n bá celebrate ẹ̀ ṣé o mọ̀ pé mi ò hustle mi dẹ̀ hurry mi ì worry wọ́rì pé àwọn èèyàn púpọ̀ mà sí platform yìí o ẹ mọ̀ pé mi ìbínú I cannot celebrate some people again in my life ó ti dòódì torí bí mi ṣe wà yẹn gan bí wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn bí wọn ò ní gba ọ̀rọ̀ yẹn gbọ́ àì máa sọ òun náà làdẹ̀ yìí sọ lórí platform wa yẹn àní ọjọ́ kan ogún ọdún dẹ̀ ń bọ̀ wá dọ̀la ogún ọdún ó ń bọ̀ wá dọ̀la èmi ò ní pa irọ́ mọ́yàn àwọn tó bá dẹ̀ ti mú wa sọ̀rọ̀ pẹ̀lú ìbínú that's why i forgive people who needed to be forgive even tó bá ti hunt mi pẹ̀lú pé bóyá ìjà wà nǹkan kan ṣẹlẹ̀ compared to àwọn tó pa bàbá ọmọ you understand me i forgive some people but some people tí mo believe pe mi o ṣe é gan ó dẹ̀ lẹ́ni tí láti offer mi now wá ṣe bí olórí burúkú èmi ṣe dáadáa fún wọ ìwọ ṣe burúkú yẹn continuously mo ṣe dáadáa yẹn fún Lizzy yẹn more than four times tó bá ṣe dáadáa fún ọmọ àrò bóyá bíi pé ó mọ nǹkan òun wá fèsì wọn ni tó bá ti celebrate ẹnìkan á ní kó lọ máa flag page mi tó bá flag page mi ó máa ṣòfò gbogbo nǹkan tó bá gbé dání ló máa bàjẹ́ lágbára Ọlọ́run àdàbí tèmi bá ráyè tí n bá sọ pé mo fẹ́ ṣèkà fẹ́lòmíì mo sọ níjẹ́ mo ní ti bá ti rí monetization lórí àkáǹtì Esabod mo ní máa flag ẹ̀ the spirit of God in me could not do that ẹ̀mí ọlọ́run tó wà nínú mi kò lè ṣe é torí pé kò kì í ṣèkà tó bá jẹ́ pé ìkà la bímọ mi àbí ìkà ló wà nínú mi i will do it kò tiẹ̀ kò nígbà tó bá ṣẹ̀ mí màá kàn máa ṣe ni màá máa ṣe kà mí lọ but torí pé kò sẹ́mi ìkà nínú mi kò ní ṣeé ṣe and again mi ò gbúdọ̀ gbé ẹ̀mí mímọ́ nínú kí n wá lọ máa wọ́n nà àwọn tó bá ń ṣèkà àbí tó ti ṣèkà fún mi tó bá tiẹ̀ ń ṣèkà tọ́lọ́run ò bá fi wọ̀n mi tó dẹ̀ tí ì ṣe fún mi kí n rí ẹ mi ò ní kéèyàn ṣoore fún mi o tòmọ́ tó bá ṣòro fún mi má ṣèkà fún mi aṣọ tó bá rà fún mi ó gbúdọ̀ ò ní right láti gbà lára mi ó ti yé ẹni tó bá ti ẹ̀ ń ṣe burúkú tàbá tí mọ̀ ọ̀tọ̀ níbọ̀ téèyàn bá ti ṣe burúkú lójúkorojú wọ́n máa nítorí pé àwọn jẹ́ celebrate wú celebrate báwo àwọn original celebrate àmùwọ̀n àwọn tó bá fẹ́ kórè èdè ba àwọn tó bá mọ̀ọ́rẹ́ tí òun ṣe àfibiṣẹ́ olóore àwọn tó bá ti ń fibiṣẹ́ olóore wọ́n ń ṣe celebrity ó ti yé ayé lè mọ̀ wọ́n èṣù kan popular jù wọ́n lọ ẹ̀ ń gbọ́ so torí pé popular yẹn ó wá jẹ́ èèyàn bú àti èèyàn bí ó wá ní because of that you are a celebrity èṣù kan ń kọ́ celebrity ni àwọn èèyàn èṣù ló máa celebrate èṣù I will celebrate the people of God and myself and kí dẹ̀ ṣe pé ẹnu dọ́mẹ̀ta rí pé kí ṣe pé mi láṣọ pẹ́ dé kémi náà ṣe fọ́tò ṣù àbí kí nǹkan ya fọ́tò kí ẹ́ dìṣẹ́ dáadáa kí n gbé síbẹ̀ pé today is my birthday ní Quebec ń bíbá igan ẹ rí pé lẹ́ni ẹni yẹn tiẹ̀ ti wà kárí ìwé kì í ṣàkókò ṣe gbọ́mọ̀ mẹ́rin tẹ́lẹ̀ jákẹ́ẹ̀tì tí mo kàn tiẹ̀ wọ̀ ló sọ pé ah you look gorgeous kíkiri kan náà ah, mò ń ta ọ tó bá fẹ́ rà ó ní I can't wear too elegant it's like like ibi tá a wà ìyá mi pé mo ìsọ́ níjẹta ìtọ́lọ́run fi wọ̀n mí dédó wọ́n ti fi build wọn wọ́n ti fi mold wọn wọ́n ti fi ṣe wọ́n pé wọn ò gbúdọ̀ wà too elegant yòó ó ti yé he has been in their system pé kò kàn kọ́kàn rí ẹ kó máa wọṣọ wọn máa wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ even àwọn celebrity wọn gan you understand me they don't just put on clothes like that tó bá ti wá ń wọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n máa dàgbé ṣe ló fẹ́ máa ṣe competition pẹ̀lú àwọn celebrity wọn àbúrò máa mí ìlẹ̀ ṣe competition torí ẹ̀ gan èmi gan bí tí wọ́n bá ti fẹ́ mi àbí tí wọ́n ti jẹ́ kí n free destiny àti bímọ ọlọ́run bá ṣe fẹ́ mi ní ṣe mi ní mi ní bá wọn jà i go my way mi ìlẹ̀ ní fi mi ṣó lóore ó ti yé tí n bá ń pọ̀ àwọn èèyàn lé lórí nǹkan jẹ́ pé is my right ẹ máa rò bóyá ṣe nǹkan lè fàì fún so àwọn méjì yẹn kí nǹkan dá dúró bẹ́ẹ̀ so ẹ̀yin míì tẹ́ bá rí gbé mi mi ò wá celebrate yín ẹ má bínú orí platform mi yìí àwọn platform tó ń dún ó pọ̀ gan o platform tó ń sọ̀rọ̀ ó pọ̀ gan o but àwọn platform tí ò mọ̀ mí náà lórí Facebook yìí ó ń lọ lọ ẹ̀ ó ti eyín ní Twitter àwọn èèyàn wọ̀ mí gan náà mo dẹ̀ dúpẹ́ fọlọ́n kì í ṣe pé mo mọ̀ mí yẹn náà mo fẹ́ fi sọ torí pé ó mọ̀ mí gbà yẹn gbogbo èèyàn pátápátá tó fẹ́ blog gbà yẹn náà fi mí blog láti lè jẹ́ kán lè blow ó lẹ́nìkan tí mo máa ṣèkà fún lórí Facebook ọlọ́run dájú mi kà ó sí nínú mi o bẹ́ẹ̀ ni ìyẹn náà náà ń pè ní Naija style ọmọbìnrin tó ṣe yín bí eyín ọká yẹn ó bú mi lára àwọn tó dẹ̀ máa ń praise K1 ó dẹ̀ máa ń ṣe fún K1 mo máa strike ẹ̀ bẹ́ẹ̀ ni ní ọjọ́ kan but mo máa dúró di appropriate appropriate time in fact mo lè sanwó fún àwọn èèyàn kan bá mi strike page ẹ̀ ó máa máa bú mi báyìí ni all these people tó bá ti ní àwọn bàbá nísàlẹ̀ they go after people even kò right wọ́n máa lo wrong àti ẹnìkan báyìí ẹ jẹ́ ká ẹ jẹ́ kí lorúkọ iṣẹ́ kárí kárí gbọ́ all of them ni wọ́n fi mí blog ni wọ́n fi mí trend ó ò dẹ̀ lè sọ̀rọ̀ sí wọn tó bá ti sọ nǹkan kan tí ìwọ bá sọ nǹkan kan sí wọ́n máa ló ń go after people kò sí kọ̀ọ̀kan gbogbo wọn báyìí pátá mo sì ń wòran báyìí àti ní YouTube àti ní Instagram kò ń ṣe tiktok tiktok yẹn ẹni tó máa ń bú mi ní tiktok kò ju àwọn àgbàyà ó ti yé bẹ́ẹ̀ so ẹ̀yin èèyàn tẹ máa ń wí pé Auto Bola look at it they blow your account for you you should be able to be putting kini kan for you you should be celebrating people I cannot celebrate everybody and some people will tell you when you follow ìjọba ìjọba will not do anything for you láéláé kí ni mo sọ pé kíjọba ṣe fún mi ni pé kíjọba tún orílẹ̀-èdè wa ṣe tí ìjọba bá dẹ̀ fẹ́ ṣe nǹkan fún mi wẹ́ ẹ̀ ń the best tí mo máa ń fẹ́ àbí mo fẹ́ ṣaṣẹ́ wọ́n sì kán má bàa sọ pé mo fẹ́ máa káṣẹ́wó lọ fún ìjọba àwọn tó wa ni níjọba no mi ì dẹ̀ sọ pé mo ní charisma àbí mo sọ pé mo fẹ́ ṣe nǹkan kan ṣé mo fẹ́ lọ máa tẹ̀lé àwọn olóṣèlú kiri sí ẹ mọ iye èrò tó wà nàìjíríà tó ń tẹ̀lé But I bọ́tà kan ṣe lórí orí platform náà torí pé people is pé whatever you find your hand doing do it with all your mind and you prosper and i'm following them bomber to bomber kí orílẹ̀-èdè wa bá a dá kí ló wa bá lè sẹ́tù tí security bá wà lórílẹ̀-èdè wa tí gbogbo nǹkan wà òkè tó ẹnìkan bá ṣẹ̀ tó ní èèyàn láti pè tó pè yẹ pé ìjọba tán dẹ̀dá ẹ lóhùn táwọn èèyàn kan ní máa déédéé gba ẹrù ẹ lọ́wọ́ ẹ bíi pé bóyá ráìtì ẹni ráìtì wọn ni láti kíwọ lọ ṣiṣẹ́ káwọn wá gbà lọ́wọ́ ẹ kán jókòó lé lórí kán tó máa ga apá kan máa sẹpọn fẹ́ pa ẹ́ tán bá ti fi gbogbo òfin yẹn tán tí òfin ti ranlẹ̀ tí ò sí gbogbo búṣìtì yẹn everybody máa ní freedom kì í ṣe èmi nìkan mò ń fight fún that alone is a mighty things wọ́n ṣe kó ilẹ̀-èdè wa da tó bá lówó tó bá di lọ́la káwọn ọmọ ẹlẹ́rìn freely tó bá lówó kó mọ̀ kì í ṣe pé kó máa dènà díẹ̀ kó gbà àbí kó gbà lójúkorojú kan sọ pé kò fún kó níṣó àbí kẹ́yìn kan kọ́lé sílẹ̀ kan déédéé wò pé ó ti kọ́lé tán báyìí jẹ́ apádànù ká ṣe báyìí we want to put stop to those bushes that's why I follow and I share when ti ti àwọn ìjọba bá ti ṣe I share it so those of you always concerned ẹ yóò ti sọ̀rọ̀ Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá Tinubu tí bá ti ń bọ̀ ní Nàìjíríà èmi ni ṣé èmi ni bàbá Tinubu fẹ́ wá máa dojú kọ àwọn tó máa ń sápamọ́ sẹ́yìn bàbá Tinubu láti máa ṣèkà yẹn kò ní sáyè fún wọn Baba Tinubu wọn ní èlò ọ̀tọ̀fẹ́ ẹjọ́ pọ̀ níwájú ọ̀rọ̀ pọ̀ nílé kéwu wọn ẹjọ́ tó dẹ̀ wà níwájú Ọlọ́run wọn báyìí bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà ó kọjá ẹjọ́ sìgá àti igbó ìyẹn mi pé ọ̀rọ̀ náà kọjá Auto Bola so all of you ogun wẹ́wẹ̀wẹ́ àti ogun ẹ̀yin òṣìkan tẹ́ máa fẹ́ máa possess àwọn èèyàn tẹ́ máa fẹ́ máa séde máwọn èèyàn ẹ yàgò lọ́nà anytime tó bá wù mí ni mo lè wá sí nàìjíríà president Bola Ahmed Tinubu kún ọ̀rí tèmi rò mo sọ̀rọ̀ lánàá kilo da fun. fún wọn ọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn kí ni ó fun. fún wọn ọ̀rọ̀ tí mo sọ lánàá kí ló ṣe fún wọn lẹ́tì gbàtọ́ ti di president ṣé àsọ̀rọ̀ wọn burúkú kán tó di president she mi ì pọ́n ìgbà tí mo sọ̀rọ̀ wọn tí mo fẹ́ attention wọn gbà ṣé kò ní nǹkan tó ṣẹlẹ̀ kò ṣe àwọn tó ń dààmú ayé mi báyìí ló fa gbogbo ẹ̀ tí wọ́n dẹ̀ ń forúkọ wọn ṣe orí dáradára ìgbà tán ti ti president táwọn èèyàn ṣì sọ̀rọ̀ wọn ní burúkú sí ẹ gbọ́ pé mo sọ̀rọ̀ wọn burúkú rí ẹ̀yin tẹ́ bá ti gbogbo àwọn tó ṣe president Bọ́lá Ahmed Tinubu àtàwọn tó ń wá ikú wọn àtàwọn tó ṣe oríṣiríṣi fún wọn nígbà ìwọ̀n orí nǹkan kan ṣe fún wọn ṣé èmi Bọ́lá Fọláṣadé ni wọ́n fẹ́ lẹ́ẹ̀ máa sọ pé ó ti sọ̀rọ̀ thousand of people they are talking ọmọ tó wà nàìjíríà tó lòun yèyé yèyé lówòrò ń sìn yèyé oge òwòrò Obu bú aṣíwájú lórí social media Obu bú apc obu bú everybody tẹ́mi dẹ̀ mọ̀ ń gbà yẹn pé ó ní particular party to ń ràn níṣẹ́ particular person to ń ràn níṣẹ́ kí ni wọ́n ṣe fún un kọ́ ló tun nàìjíríà tó tún jẹ oyè lẹ́kọ̀ọ́ kò jẹ oyè ní ìbàdàn kò kódà kò jẹ oyè ní ọ̀ṣun kò tún wá ibo ló ti wá lẹ́kìtì èkó ló ti lọ jẹ oyè no be juju be that kí ni wọ́n ṣe fún sọ fún mi ẹ̀yin náà má lẹ̀ wọ́n má wàlẹ́ o mo sọ pẹ̀lú ẹnu mi dókàsì ó bú aṣáájú bí ẹni máa kú torí gbogbo àyẹn bú aṣáájú kò gbowó ni àwọn èèyàn èmi ò dẹ̀ bú aṣáájú mi ò dẹ̀ gbowó gbà yẹn that's one thing about me wọ́n sọ pé bú aṣáájú kò gbowó èmi ò dẹ̀ bú wọn gbà yẹn bí mi ò ṣe bú wọn yẹn náà àwọn èèyàn bínú tán wọ́n sanwó fáwọn èèyàn gan wọ́n ní wọ́n mèkówó wọ́n mèkówó gan but èmi ò pówó tèmi nínú ẹkún àwọn ẹlòmíì gan tó mèkó owó gan nígbà yẹn náà tó ń dẹ̀ owó yẹn náà ṣì wà lọ́wọ́ wọn tó náà ṣe many things ojú wọn gan ọkàn wọn ò balẹ̀ tó ti tiwa so ẹ jẹ́ sórí ọlọ́run ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tẹ́ máa fẹ́ máa ṣe ṣe tẹ́ máa ṣe yàmà yàmà ẹ jẹ́ páàkì wẹ̀ ẹ ti understand ẹ máa ti lọ gbé sókè ṣe rí ibi tí ẹ ti ẹ ó sọ̀rọ̀ Tinubu bíbá ó sọ̀rọ̀ Wàsíù bí Wàsíù kọjá ìyá rẹ̀ ni tí Wàsíù bá tọrọ yẹ̀sán ní olówó mi kó tún yà mí lójú kó ṣèkà fún mi èmi ò kì í yájú sí èèyàn mo mọ àwọn ọ̀rẹ́ Wàsíù èwo ni mo ti gbé síta rí tí mo bú pàtó wọn tọrọ yẹsàn ní olóńtàn wọn ọdẹ bá tèmi jẹ́ wọn ọdẹ fẹ́ tíra láti bá tèmi jẹ́ ṣé mo bú wọn téèyàn ò bá ṣẹ̀mí mi ò kì í bú ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ náà àwọn àgbàlagbà tí àwọn náà bá tó wá tó wá sí pé ó sọ̀rọ̀ APC gbogbo àwọn tó wà tó bá yẹ pé nígbà ìjọba tó lọ yẹn tó yẹ pé wọ́n bá mi dí pẹ̀lú àwọn tó tó jẹ́ kí n sọ̀rọ̀ sí APC gbà yẹn wọn ò ní kò ní di báyìí tó bá sọ pé ó sọ̀rọ̀ sí APC APC ló wà lórí ẹ̀sìn APC mi ò sọ pé KPC kúrò lórí oyè o but doesn't matter pé mo sọ̀rọ̀ sí APC yẹn APC ò kì í ṣe ẹnìkan mo ṣépè pé APC kò mean anything torí APC gan ṣépè fún mi ìṣòro àti ìdààmú tí mo ní APC ló kọ̀sẹ̀ títí bí mo ṣe dé ìlú Canada yìí Ọlọ́run lè sọ gbọ́ ẹ̀dínlẹ̀ fún mi bọ̀ gbogbo nǹkan tí mo sọnù tí mo pàdánù àti èèyàn àtowó APC ni ọmọ AP àwọn tó pamọ́ tó fẹ́ àwọn ìka tó fara pamọ́ sí APC ló ṣe so tẹ bá ti fẹ́ ro gbogbo ẹjọ́ àti pé ọtọ ọ̀rọ̀ kan ti sọ̀rọ̀ sórí social media ó wà níbẹ̀ ọ̀rọ̀ yẹn náà ni kẹ máa rántí àwọn kan tó ń ṣe fún mi tóun náà wà nílẹ̀ forever àti jẹ́ pé a lè gbàgbé ìgbà tí mo pàdé àwọn ọmọ APC tó sápamọ́ sábẹ́ APC yìí mo mọye mọ́tò tó wà ní ọwọ́ mi mo mọye owó tó wà lákàntì mo mọ bí òwò mi ṣe ń lọ déédéé tó mo dẹ̀ mọ bí ilé mi àti gbogbo nǹkan mi bó ṣe sẹ́tù mo ní ogun tèmi tẹ́ mo ní oníkálukú ló ní wàhálà títí ẹ̀ nílé o bọ́ mo mọ bí mo ṣe handle ẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ìdájọ́ mélòó náà ti gbà tẹ máa ń sọ pé èmi láti ìdájọ́ ìdájọ́ tẹ ti ṣe fún mi ìdájọ́ tí wọ́n ti ṣe fún mi ìdájọ́ ọwọ́ oríṣiríṣi tẹ ṣe fún mi tọmọtọmọ ẹ máa tún wá sọ pé mi ì lè wá sí nàìjíríà ní ìlú tí mo ṣe omi sí tí mo ṣe ìrànlọ́wọ́ sí fáwọn èèyàn mo lè ka kó ṣe tẹnu mọ́tò tí mo fi tọrẹ fún àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà mi ì ka àwọn tó wà ní orílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe márùn-ún five solid car yàtọ̀ sí ètí mo sọ pé mo gbé fún ìlọ a gbé fún pásọ̀ ń bẹ̀ a gbé fún àfa ń bẹ̀ kì í ṣe pé bóyá mo lọ ṣògùn lọ́dọ̀ àfa àti mo lọ bẹ̀ àfa kó máa bá mi ṣàdúrà i just give nítorí pé mo believe pé mo da ó dáa fún mi mo dẹ̀ ní ẹni yẹn dẹ̀ wà ó dẹ̀ ń lack mo dẹ̀ ṣe fún ṣó ti yẹ yín and again ó tún lè jẹ́ pé ẹni yẹn tún ṣaṣẹ́ tì mí nígbà tó ti mọ̀ mí pé mo lówó mo dẹ̀ ní mọ́tò ó dẹ̀ ṣaṣẹ́ tì mí ó pẹ̀lú nǹkan tí mo tún fi hate àwọn èèyàn tó máa ń lo gbogbo abrakadá abrakadá yẹn i guess them torí tó bá gbàdúrà dáadáa àbí tó bá kàn lọ ń bá wọn sọ̀rọ̀ ẹni àti tó lọ ń bá wọn ta wọ́n máa máa lo iṣẹ́ burúkú burúkú fún ẹni tó bá dẹ̀ kún fún agbára ẹ̀mí mímọ́ i tell you those who are demonized you need to just avoid them má fojú kàn wọ́n ni o lè má fall into victim of some things ó dàbí ọkùnrin tó rí àwọn aṣẹ́wó ni tó ṣíra lẹ̀ tó dédé rí bí tó tó tó tó kàn sùn o ò tilẹ̀kùn ẹni yẹn kàn wá rí opportunity o fún wọn èṣù wà lò láti wá fẹ́ tempt ẹ ìwọ nìkan dẹ̀ ló wà nínú ilé yẹn obìnrin dẹ̀ wọlé ó kàn bọ́ra sílẹ̀ ó kàn wá ni you got to run o gbúdọ̀ sá kó avoid ẹ̀ tó bá kàn dúró tó bá sọ pé leave me alone leave o ní mọ̀gbà tí gbogbo tó bá ti fọ́ ọkàn báyìí ó ti ọ̀nà sáà bẹ́yẹn bọ́n ṣe rí nìyẹn so those of you who used to say that eh, she abused APC APC there with me àwọn tó jẹ́ KPC àwọn tó jẹ́ kí n sọ̀rọ̀ sí APC tó jẹ́ kí n ṣépè fún APC àwọn ni kó bá mi dí pẹ̀lú mo dẹ̀ ti gbàdúrà fún APC many times mo ti dìde láti ran APC náà lọ́wọ́ many times mo dẹ̀ bí mo ṣe ń ran àdúrà bí mo ṣe ń fi àdúrà ran orílẹ̀-èdè Nàìjíríà náà lọ́wọ́ yìí ẹ mo ṣe ń fi àdúrà ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí mo mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn ti kó bá àwọn olódodo bíbélì dẹ̀ sọ fún wa pé tí olódodo bá tẹ́lẹ̀ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo máa pín bẹ̀ torí ẹni tí ara lébà ẹni bá ti ń jẹ kòkòrò tí ò da ọ̀họ̀họ̀ ẹ̀ ò ní jẹ́ kí hàn sí mi o you got to do what caution them before they cobalize you before they cover they cause problem for you ló ń jẹ́ bẹ́ẹ̀ caution them before they cobalize you caution them before they cause problem for you and your entire family. táwọn èèyàn bá ti lọ fọwọ́ kan fídíò kan máa lọ gbé sókè. Okay wọn lọ kọ́mẹ̀ntì sí tèmi bá ti mú dẹ̀ kọ́mẹ̀ntì má dẹ̀ rojú ẹ̀ tí má dẹ̀ pé àmú ah, dẹ̀ like picture yìí náà má kàn lọ gbé sórí youtube mi ni torí youtube yẹn mo wà ń bẹ̀ for four three years mi ò fi post anything síbẹ̀ four years mi ò fi post anything síbẹ̀ tó fi hold àkáǹtì yẹn má kàn gbé padà sórí ibẹ̀ ni kì í ṣe pé bóyá mo lọ gbé síbẹ̀ láti wájà wọn it's an old video you don't hold me òfin tó kọjá yẹn òfin tó ń ṣe ẹ̀dá sẹ̀ tó ń sọ pé ẹ̀ ehm, eh, dragging Nigeria àbí disvalue Nigerian dollar I mean naira la that the new law ìgbà tó implement law yẹn was February anyone you committed before before the February is not is not counted tó count of tí wọ́n before February ẹ̀wọ̀n ní kéwọ̀n máa wà ìyẹn gan tí ò kanta chai tó yẹ pé wọ́n la try láti cover wọn kàn fi gbòṣe gbolé irú kéwọ̀n yẹn Pasuma yẹn màláìka yẹn gbogbo pátápátá ó yẹ kán ti wà lẹ́wọ̀n bíi Bobrisky kì í ṣe pa wíṣì wọn bad but wọ́n máa fi ṣe gbolé náà ni nígbà tán bá lè fi àwọn èèyàn tó ṣe criminal láwùjọ ọdọ nípa criminality yẹn náà kì í ṣe rọ o àbí tán bá bẹ̀ mí sẹ̀ tán dẹ̀ ṣe necessary things ìwò kò sí nǹkan kan tán lè mọ̀ ṣe kó tó wá sẹ́ pé torí pé mo sọ pé mo fẹ́ wá sí nàìjíríà ẹ kí má bàa make case pẹ̀lú wọn káṣírí àwọn kan má bàa tú má wá o tinubu máa pa ẹ́ ní o kì í ṣèmi ni tinubu máa pa ni tinubu ò kì í pààyàn president Tinubu wọn kì í pa èèyàn torí ẹ̀ most of the time tí mo dẹ̀ ti ń praise president Tinubu lẹ́yìn sísẹ̀ tí mo ti wà nú mi ò rò pé mo bá wọn jà fún three months mi ì tiẹ̀ bá wọn jà for three months even gan ìgbà tí mo fẹ́ bá wọn tí mo tún wá fẹ́ máa sọ̀rọ̀ wọn gan mo fẹ́ blog wọn yàtọ̀ tí mo kọ́kọ́ sọ nígbà tí mo fi need their attention seriously ẹ mo iye nǹkan táwọn boys yẹn ṣe fún mi ni do you know ọlọ́run ló yọ mí ẹni tí mo kọ́kọ́ pè brother yẹn Abíọ́lá tí mo pè pé kó abálù ilé yẹn gbà yẹn kó bá mi tà kó ṣàkówó kan fún mi nígbà yẹn nígbà yẹn tí n kò tí wọ́n sixty something million ná value ilé yẹn nígbà yẹn náà kẹ̀dẹ̀rẹ̀ mo máa ná jù bẹ́ẹ̀ lọ because àwọn owó yẹn tí n bá ṣe ń kọ́ ilé lọ báyìí gbogbo ohun àwọn èèyàn ń gbowó mi wọ́n ń sá lọ ni mélòó mo fẹ́ kàlẹ́ yín adépèlé èyí tí bá kàn rántí nígbà míì má kàn sọ jáde ni ẹnìkan gba two million sá lọ ẹ mọ iye àwọn èèyàn tí mo ti ẹ lọ wo ṣáàtì mi lórí mídíà yìí ẹ mọ iye èèyàn tí mo ti dárúkọ tó dẹ̀ pé ó ní ṣe pẹ̀lú gbogbo àwọn kírímìnà yìí tó dẹ̀ yẹ pé láti ìgbà tí mo ti promote olórin ló ti rí bẹ́ẹ̀ ẹ mọ iye owó tí mo fi promote màláìkà tó gbé mi mi ẹ mọ iye ìkà tó ń ṣe fún mi ni and none of them could offer me ten thousand common dollars nobody can offer me out of them and people be telling me don't come to Nigeria ẹ Tinubu the APC government will kill you kí ni mo ṣe fẹ́ APC government àwọn terrorists wà ní Nàìjíríà wọn ò ṣe tí ì pa wọn tán kí ló dé tí wọn ò tí ì pa Wàsíù tí wọn ò pa MC clayton ti pa gbogbo àwọn ọmọ tí mo dárúkọ látijọ́ yìí ó yẹ kán ti pa wọn kán pa sáríà sáríà yẹn kò yẹ kó wà ní gáràjì lónìí ó yẹ kán ti pa ó yẹ kí sáríà ti kú torí bible mo lè fi kò sí nǹkan tí mo lè fi búra kò sí èèyàn tí mo sí sáríà ti pa ó pọ̀ gan ojú mi báyìí ló ṣe pa àkọ́bí ìyá ẹ̀ ritual sì ni èèyàn kú ẹni tó wá gbọ́lé nínú ilé ọkọ àtìyàwó ó break wọn báyìí ni kí ló ń ṣe láyé many many like that tó máa ti gún pa tó máa ti pé wọ́n sọ fún yàn yẹn pé gún àǹkẹ àwọn òbúrò ọ̀bẹ nìyẹn láyé àwọn ọmọ kéékèèké tó ń kó káàkiri tó ń kúrin yẹn wọ́n máa pè wọ́n lẹ́rú ikú tó máa rán níṣẹ́ ikú pé kó lọ pa èèyàn wọ́n máa sọ pé ṣé mo borúkọ wọn jẹ́ olórí burúkú nìkan ló máa sọ pé mo borúkọ wọn jẹ́ bàbá gan president kan tó wà bẹ́ẹ̀ wọ́n lè support wọn wọ́n tiẹ̀ lè support wọn kí wọ́n fẹ́ support wọn fún and again bí ìjọba Nàìjíríà ṣe fẹ́ máa lò tó ṣe fẹ́ máa lọ́nsìn should I tell you the truth the way Nigeria government going to be ruling now It's not going to be, and what those thugs are not going to be need, needed. Because thugs are not needed in Canada. Thugs are not needed in America. They don't use thugs. They don't use thug in Canada. They don't use thug in UK if they want to do election. They use computer. They use digital in one law. Okay? Those people tẹ̀rí yẹn tó bìlì pé one wà needed ni wọ́n ṣe fẹ́ máa bùgọ́ They are not going to be needed. I bet you. And you can see this for yourself criminal are not wanted in Nigeria because Nigeria criminal kan ló dá Nigeria sílẹ̀ àwọn tó dá Nigeria sílẹ̀ they are not they are just novice ignorance kan ló kọ́ sí many things Nigeria is a noble country it's a country of excellency it's a country that people God God tọ́lọ́run reside tọ́lọ́run náà fẹ́ràn God love them just like the way he love America God bless them just like the way he bless America bless Canada so Nigeria bless are you get what I'm saying So the criminal want to be telling us that they are not the Nigerians. No. No. At times when I praise people, that I praise all the people in power, the people no comment on them. They don't comment on them. I look at you. The way they are doing Nigeria. What did they do to Nigeria? The time they conflict where everything are easy because a lot of fraudsters are operating. Fraud both left and right. And the money they are distributing, the money are oppressing some innocents. And some people, they just do some little talking, talking, give, give away to people. And people are now thinking they are good to people. They are good to the system. They are enemy. The people you clap for, you love them. They are the killer of the system. The one you are hating today, you will be, your, in future, your children, children will give God the glory. You know, you may not know it today. You know, you get to know it tomorrow. So those of you warning me, don't come to Nigeria. Please excuse me. I'm not telling you I'm coming tomorrow. But I cannot be in Canada or Quebec, this particular one, this particular Quebec, and then I'll be facing a lot of trouble. Because some people, you don't understand me. So, it's like, I'm pardoning, let me say it this way. It's like, I'm trying to pardon some issues. I'm trying to, to pile up some trouble. Like those people I need to face, and then put them into trouble and let the government also lay them to wherever to rest for me. Yeah. Kó bá mi put wọn síbi tó belongs to. Then I'm trying to pardon them. I'm just here on, on, on Facebook in Canada. It's like me ranting. To them, they'll be telling me also, you are just ranting, nothing happened. By the time I come to Nigeria, the government should, should pardon me. And then they say, hey, you are going to go to jail because you say something about the Tinubu. The, when the law was passed, ìgbà ti òfin yẹn tá a ti gbé òfin yẹn le wọn le. wọn tí mi ò tí sọ̀rọ̀ president wa bad again okay so òfin yẹn ṣe ìrànlẹ̀ wọ́n ṣe ẹ̀dá nígbà tán dórí oyè ni àwọn gbogbo nǹkan tẹ́ ń gbé sókè yẹn kán tó di pé wọ́n sọ àyìn wọn ni and gbogbo de ṣe nà mí seriously táwọn APC àtàwọn ọ̀dà tó ń nà mí lọ́dà ìjọba APC yẹn I cannot forget it and I lost money and I lost person so whatever tí tó bá bá mi ṣe ìdájọ́ fún gbogbo wọn kó bá mi ṣe ìdájọ́ fún gbogbo wọn tí gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ tó bá ní ìtumọ̀ tó bá ṣe ìdájọ́ fáwọn yẹn they will know that I have no offence and I have no crime àwọn criminal gangan àwọn ni àwọn tó ṣẹ̀mí yẹn tó dẹ̀ provoke you don't know that people don't understand things àwọn ló jẹ́ kí n lè sọ̀rọ̀ kódà kí n bá sọ̀rọ̀ ní bad nípa nàìjíríà they cause it àwọn ló jẹ́ kí n lè sọ kí n ní God àti grace láti sọ̀rọ̀ nípa nàìjíríà because the people who offended who torture me to that level are Nigerians ìgbà tí mo lọ South Africa and see, iṣẹ́ ti mo ṣe ti mo ṣe ṣé wọ́n gbowó lọ́wọ́ mi owó tí wọ́n ti ẹ̀gbà lọ́wọ́ mi ta kó dé South Africa àwọn tó bá mi na tó dẹ̀gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ Nigeria ni kò ń South Africa bọ́n ṣe ni wọ́n ń gbébọn ṣe tí wọ́n South Africa rí ọlọ́run ò ní jẹ́ rí ọmọ mi ò ní rí a ní rí rí tourists ní South Africa yẹn ìkọ́ mi ò rìn ní bèbè wọn mi ìdẹ́ ń kọjá àyè mi mi ì lẹ̀bẹ́ anybody ṣe anything tí wọ́n ní Tori ẹ̀ tí máa réyàn tí bá ti pé even bàbá ọmọ mi kọ́ lọ́run kó rẹ̀ sí sùn rẹ̀ tó bá ń lọ sí àwọn ibìkan máa sọ who is this who is this àwọn èèyàn mọ̀ mi wọ́n máa láwọn boys wọn like me they don't cannot like me because àwọn ọ̀dẹ̀ mọ́rísì nǹkan tí èmi máa fi ń ṣe bí mo ṣe ń ṣe wádà pé ṣe ni mò ń I'm just being careful mi ò kanra mi ò dẹ̀ ń bad person but a lot of people being you are good to people wọ́n ṣe máa ba ẹ̀jẹ̀ tó máa rẹ́ndà useless sáyé máa bàjẹ́ tó máa dẹrù tó mọ́wọ́ tó mẹ̀sẹ̀ lé e lórí ni wọ́n máa ṣe tó máa ní ṣe bí mugun ní ẹ̀nà òun náà la ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹ. so tèmi bá dẹ̀ ti jẹ ìyà rí tán ti ṣèkà fún mi lóríṣiríṣi mi ì ní jẹ́ kí wọ́n ṣèkà fẹ́ni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi àbí fún ọmọ mi àbí tó bá fẹ́ràn. so gbogbo ẹ̀yin tẹ̀ ń píríṣà mi ò sọ pé bóyá mo ń bọ̀ lọ́la báyà àbí mo ń bọ̀ lọ́tún la but ẹni tó bá ní má dé wà ní nàìjíríà àbí tó bá lóhun tí bá dé nàìjíríà òun máa máa lérí mi sínú ẹni yẹn mi ní débà there is no law tó máa sọ pé kí n má lọ nàìjíríà ti yé there is no law i say no to terrorists am i the only one Shebi, they are fighting terrorists in nigeria now àwọn tó ń blast train nígbà yẹn go and check ìgbà tí president bola ahmed tinubu kó to di pé wọn di president pé wọn fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ kan ní kì í ṣe ìtàn ṣe last year last year Abi, kan to di president yeah wọ́n ṣe election i mean ọjọ́ tí wọ́n máa ṣe birthday yẹn táwọn èèyàn organize fún wọn gbogbo àwọn olówó yẹn even including ọ̀tẹ́dọ́lá fẹ́mi ọ̀tẹ́dọ́lá was there brother fẹ́mi ọ̀tẹ́dọ́lá mr fẹ́mi ọ̀tẹ́dọ́lá was there bí wọ́n ṣe ní wọ́n lọ attack train ni president ti débẹ̀ kó tó di pé wọ́n ní wọ́n gbọ́ news yẹn wọ́n cancel party yẹn wọ́n làwọn ò ṣe party kankan lónìí they are now attacking the something if you are not here saying no to terrorists and saying a lot of things àwọn dẹ̀ the tears lójú wa we pay yóò mọ pé gbogbo iṣẹ́ tí èmi náà ṣe ń bí yẹn tí máa ní wọn mi iṣẹ́ mo sọ a lot of things you don't know that I fight for so a lot of things ni the punishment I was going through punishment even here in Quebec they did it to me oh they did it to me because I open my mouth to say no to killing and say no to terrorism and some people are used to killing they are used to destroying and terrorism so do you think what we are saying do you think it's not real Do you think they are not in existence? Do you think they don't they don't listen to it? You know, some people that you don't even know that they are involved. Do you think they are not involved and they are listening to us? Pé ìwọ ni yálà já ẹ. Wọ́n dẹ̀ ti wá wípé àwọn àwòmọ́jú làwọn fẹ́ nìyẹn. Kí la lè ṣe fún I know can make ayé difficult fún kàníyà ní ayé ẹ̀lẹ́ra kó lè But we are here to save lives. We are not here to destroy lives. And some people that want to that destroy life, they will tell you, if they born you well, come to Nigeria èmi tí máa dé Nigeria, tí máa tún ṣoríire Nigeria, tí máa tún gba Nigeria, nàìjíríà tí máa tún Nigeria, nàìjíríà tí máa tún fọkànbalẹ̀ Nigeria, tí màá máa wá canada mi tí màá máa lọ tí màá máa bọ̀ because mi ò ṣe nǹkan burúkú síbí a lot of life láti save síbí àbí bẹ́ẹ̀ kọ́ we save life i say no to terrorists say no to killing say no to terrorists say no to killing ìgbà tí mò ń ṣe yẹn a lot of things ni àwọn èèyàn ń put in place ní canada bíbá nígbà tá a dé canada mi ì fi péraga but ògo ni fún jésù nígbà tí wọ́n ṣe no to killing and no to terrorists yẹn wọ́n stop gun ìbọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tán ni wọ́n ti rí èèyàn kan lónìí ọmọ tán náà rí ní skul tán ni wọ́n trace inú inú train àbí inú inú ibì kan náà ló ti ṣe kíní kan wọ́n wá trace ẹ̀ wá sí skul skul bí tá a wà yẹn bí wọ́n ṣe sọ́lẹ̀ kan bọ̀dì mo ìfẹ́ ka email tí wọ́n send mo ti kà á you understand me but wọ́n everything Why is mo ẹ̀ eh, in order òun lẹ tún gbọ́dọ̀ nǹkan ẹ ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ máa ti gbọ́ pé wọ́n pààyàn kan bẹ́ẹ̀ kan wọ́n pààyàn kan bẹ́ẹ̀ kan a ti sọ̀rọ̀ náà àwọn tó bá dẹ̀ ń ta gbogbo kíní yẹn náà ẹ mọ̀ pé economy wọn ba ẹ eh, bẹ business wọn short down ni wọ́n wá wò pé wọ́n tọ́ down gbogbo àwọn tó ìbọn táwọn ń tà àwọn nǹkan táwọn ń tà ó mọ̀ pé tó bá gbé pé obìnrin kan ló ń sọ pé sẹ́dọ̀tò kìnnì kan o sẹ́dọ̀tò gbádá o sẹ́dọ̀tò àwo o and àwọn tó dẹ̀ ń ta ìbọn tó ń ta gbogbo kìnnì yẹn their children and their family will not be affected they only giving it to those people who, who lost their brain and then those one will go and be attacking people with the gun and wasting life and we are here to say no to killing somebody like me should be honored, should be respected, should be taken good care of, should be given some benefit. There should be a benefit that they should create specially for somebody like us for saying no to killing and terrorism. You don't know? We are saving others' lives. People who save a life should be taken care of also. Their life should be protected by the government. Their life should be protected by the people who actually want peace and also for the government because we actually, we are not being paid, but the government, we are working for the governments. we should somebody like me should not be taken for granted. And that is why somebody like you. of course, if you pray, some people imagine why is she praying. some people also don't like the prayer because they know when I decree it come to pass. When I establish it come to pass, the Lord will never be put. I will never be put to shame because the love of people is in my heart, just like God loved people. He loved the whole world. He gave the, the only begotten Son that whosoever believe in Him will not perish but have eternal life. He gave people's love and to care. He placed me in some area at times. I just have to speak for myself and speak for others. It's not because of me. I can only be telling God, oh, God, protect me, protect my child. And I will not speak anything. I will not say anything. If I say not to kill him, but the Lord gave me the mission. And now realize that I'm not even here in Quebec for just for fun. I may know, I may expect what I'm here for is like my mission for me just to be comfortable like that, like that, my daughter to be comfortable. But the kind of job and the kind of assignment that God have been com God committed into my hand. It's not um you should know what I pray Christian you go good or good or simi nígbà tí ó bá ti I must know. I, I'm not. I'm the, the kind of job, eh, the kind of work God has given to me. It's not a job that you just relax. Uh, eh, you just be going. Uh, uh, you know what I mean? Because the kingdom of God, they suffer violence. The violent people take it by force. It's not the kingdom of God. The kingdom of God is actually not easy, but also easy. But the kingdom of this earth, because the earth people, the people on this earth, they want to do things the what they want. Either it destroy or disturb other people, they never care. You understand me? And the Lord now use, you don't know the people God normally use, experiment. Even the people God use, the doctors and other people, the scientists use for experiment, you don't know what happened to them. They go through batch. They go through pattern. They go through pains. They go through a lot of things. You don't know. Only things after sometimes, maybe, maybe where the deal you have I mean, you complete the mission and then you now being awarded for one good or the other. You now believe that the boxing, the way I went when I was punching, when people was eating me, when they were giving me things I don't know easy, when people were now trying to look for my, even when I do good, they want to look for my downfall because what I've said, they are affecting career or I mean their finance somehow, and it's not good for others, and God used me for that. I you think they love me? Secretly, we have a lot of spiritual people that will be fighting us and the people will be also trying to we don't want this person around us we don't want this person his mouth is rude is this even when i'm talking i'm still saying yes sir hello ma'am hello sir how are you and i'm not rude and they still believe that she's rude it's not them and i'm not going to be angry for some things so now ní tí mo sọ náà ni wípé tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé àwọn èèyàn tí mi wọ́n ṣe ọjọ́ ìbí wọn ṣùgbọ́n tí èmi Bọ́lá tí mi ò kí I don't want people to trust me anytime. Okay? So, the Lord will help us o. Alright? ọmọ mi yóò tiẹ̀ bá mi fomi sínú kínníkínní náà másùkẹ́ra mi sì orí fẹ́ máa gbóná ni. so gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe program yẹn kò ní bàjẹ́ fún yín jàre so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn táwọn èèyàn bá rí mọ́ni à wọ́n dẹ̀ máa ń lọ sórí mi ò rí wọn lórí platform mi wọn ò dẹ̀ wọ́n nà mí tó bá ṣe dáadáa fún yàn kó ṣe dáadáa fún ẹ padà nítorí ò bá tiẹ̀ lè ṣe dáadáa fún ẹ kó má ṣe burúkú padà fún ẹ ṣùgbọ́n wàá ṣe dáadáa fáwọn èèyàn àwọn oníbàá jókòó síbi wàá máa rí wọn báyìí when you want to see set of pay faces the faces of people who have won, who have destroyed a lot of things about you you now see them àràpà kì í ṣe ètò yáwó yẹn ni kì í ṣe ètò fún lówó ni kì í ṣe ètò kó eléyìí ni kì í ṣe eléyìí tó you understand wàá kàn ká gbogbo round now Nigerians are sorry to say this um, Maji don't let me mention Yoruba alone let me just put it this way like Nigeria now sorry to pé mo generalize it. Mm -hmm kó má dàbí pé mo ń against ìran mi like yorùbá ìlú i always attack yorùbá like criticizing them all the time nigeria now specialize in paying bad, paying back evil with good people have done to them is trampling. And especially a lot of spirits working again, operating seriously in our system. When they see somebody up there, maybe it's just up, it's better than them. Either family, either friends, anybody. to just feel like pulling that person down. Well, say give I give glory to God. I will never have such spirit. My daughter will never have. My children will never have such spirit. It's a disaster spirit, and it's operating seriously. And that's why you see that thing about what driver will take uh, their boss and go and kill them, kill the the boss, kill the wife, kill the children, because he just he believe that tó bá a kú, he's not going to inherit the house but he's going to steal some things and he believe he can get up from it. I mean, he can use that to like a, a ladder to step up. Don't forget, I want to preach to you now. Whatever evil you do today, it will haunt you tomorrow. There's no amount of, there's no way you can cover it. It will speak up someday it there's no amount of do, don't do evil kò sí ibi tó ṣe é parẹ́ ò ń gbọ́ èèyàn rí ẹ kò a time is coming that you'll be judging you Time èèyàn máa sọ pé karma is real a lot of people chatting karma is real karma is real they calling karma they slapping karma okay they causing things that can cause karma for them They do things that can cause trouble seriously in their system. A lot of people don't bá ní kó máa <laughs> people I want you to mi bí bad person Lenny, that I had. when they see me outside. They even said I'm a blog a platform yìí àtẹnijẹ́ kó They go Bó tún But é ṣe yẹn you are doing it for tomorrow. For yourself tomorrow. A lot of people see me today like a bad person. If they are not done evil to me, eh? They, they won't see me like bad like that because I'll be able to come out. And they see me with like bad person because they don't want secret to be open. And if they are not done it there is no how, I'm going to cover it because exactly they did that to me. I feel the pain. There's no how I'm going to cover my mouth. There's no how I'm going to cover it for long. I quiet for some time because Bible said we should pardon our sin. We should forgive each other. And that's why for long, like six to seven years, I pardon some people. I overlook some cases. And people started to continue doing it as if the person they are do doing it to, I mean, shade muscle, yeah, as if they, in tí wọ́n ń for me, what they are doing to me, as if it's their right, as if it's right, because I was quiet, I was forgiven, according to what they preached to me, according to the Bible. Okay? I'm not saying Bible is wrong. He has had that Bible verse pé for give times seventy times seventy yẹn wọn ló jẹ́ kéṣù náà tún pọ̀ rẹpẹtẹ ní orílẹ̀ The government will never forgive people seventy times seventy. If you commit offence seventy times seventy, you go for punishment seventy times. Òun náà ni Bible náà dẹ̀ tún. Anyway, sha, I don't want to preach much today. So whatever you do today that is evil, gbogbo àwọn tí mo wá dárúkọ yẹn i just imagine kó má ṣe ṣá máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣé ilé ayé ò rọrùn but people choose to be wicked people choose to be armed robber and they will be telling you pé wọn ò jalè o people choose to be a killer and tell you after maybe they they kill somebody's family and they they say he's the one ah amasa pe irọ́ ló pa irọ́ ló pa somebody just decide to be crooking people They, you decide not to work and just be crooked people. People, you collect people's money, want to collect people's house, want to collect people's land, collect people's thing. Use chance. Even people, kọ̀lẹ́ wọ́n tún ja àwọn obìnrin àti ọkùnrin lólè wọ́n tún máa ṣe gódìgà àti jìgólò àti come and marry they lie to people I want to marry you after achieving uh, getting the name of that person. Ó ti fẹ́ lágbájá rí, ó bímọ kan fún, wọ́n wá ṣe fraud, wọ́n dẹ̀ máa bàjẹ́. Whatever you do today, tomorrow, he will speak after you he will speak before you that thing will speak before you he will stand before you ó dẹ̀ máa bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ tó bá tún wá tí ò bá tún fún ẹ ní grace wò ó ìtẹ́yàn <laughs> máa tètè ò mọ̀ ṣe dáadáa o má dẹ̀ wá ayé Ma wa má wá kọjá rákàdàrà o tó tó bá rìn kọjá ẹsẹ̀ tó dẹ̀ rìn kọjá ìmọ̀ ẹ àti òye ẹ tó rìn kọjá ibi tí Ọlọ́run gbé ẹ sí ó di wàhálà fún ẹ so be careful èmi ń lọ lónìí mo máa tún padà wá reason why tí mi o fi lè celebrate àwọn kan nìyẹn so wọn bá sọ fún wọn pé ṣódẹrẹ à fún ẹ lérò oh, <tsk> irọ́ ni ẹ gbàgbé i'm okay the Lord will make me okay ó ti yẹ yín bẹ́yẹn hmm. nínú bẹ́yẹn agbára wà nínú nínú ọ̀rọ̀ mi ó dẹ̀ wà lórí platform yìí kì í ṣe agbára èèyàn agbára ọlọ́run òtítọ́ níbi tí òtítọ́ bá ti wà ibẹ̀ ni ibẹ̀ ni ọlọ́run ń gbé ibi tí òtítọ́ bá ti wà ibẹ̀ ni ìdáǹdè àti òdodo ń gbé ibi tí òtítọ́ bá ti wà ibẹ̀ ni àlàáfíà ń gbé ibẹ̀ ni ìwòsàn ń gbé abẹ́rẹ́ tó máa ń mú kéèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ tó bá dẹ̀ fẹ́ ìrọ̀rùn fún ara rẹ náà àti ẹ̀mí gígùn gan ìfọ̀kànbalẹ̀ tẹ́pẹ́ wàá máa wàá rìn wàá máa yan ni lẹ́yìn nígbà tán wá kanlẹ̀kùn lónìí mi ìsáré sọ pé who is that wọn àwọn wá kanlẹ̀kùn mi lónìí nígbà tán ní kí wọ́n gbé mọ́tò kúrò níbi tó wà yẹn mo kàn lọ sílẹ̀ kan hello mo ṣe gbọ́ báyìí ẹ̀kan tí mo gbọ́ mo ní hello who is it ó ní kinní kan management kinní kan mo dẹ̀ lọ́wọ́ onílé ó dẹ̀ jẹ́ management mo dẹ̀ ti kú òun ni mo ṣí lẹ́lẹ̀kùn fún ni kò sí nǹkan tí mo fẹ́ máa dákùrù gbùrùgbùrùgbùrùgbùrù àyà mi á máa já kígbà tí mi gbé ẹsibítì tí mi ìdẹ̀ ṣe nǹkan ẹsibítì tí mi ìdẹ̀ ṣe nǹkan burúkú so ṣe nǹkan tó máa jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ ó ti gbọ́ kó má máa sọ tán tó bá ti ṣe tán torí gbogbo àwọn èèyàn tó ń jà gan tó máa ń jà fatafatafatafata majority of ní ń jà fatafata lé lórí yẹn òótọ́ ni wọ́n ṣe ó tọ́ ni àwọn àtọ̀kọ́ máa wá sí nàìjíríà o máa wá sí nàìjíríà o kí ló kàn mí ṣé lọ́ọ̀bù mi tó yẹn ni ṣé tó bá lọ́ọ̀bù mi ó máa máa di ogun mọ́ mi ni tó bá lọ́ọ̀bù mi ó máa lù mí jìbìtì ni tó bá lọ́ọ̀bù mi ṣé mo máa promote ó máa gbówó mi mi ṣé bá lọ́ọ̀bù mi ó máa fraud ó máa ṣe ó máa di ó máa joyè fraudster lórí ọ̀rọ̀ mi ni tó bá lọ́ọ̀bù mi ṣé ó máa fẹ́ kí tèmi bàjẹ́ ni ṣé bá lọ́ọ̀bù mi ó máa fẹ́ kí n lọ sẹ́yìn ni you just want to cover me now you want to you just believe that ibi tó wà yẹn bóyá ìwà owó ti sọ owó díẹ̀ díẹ̀ tẹ bá ní you can give it to people to yẹ pé láti máa sọ pé kẹ máa sọ story to pé wọn kò ní yé wọn ẹ fọkàn balẹ̀ tó bá ti jẹ́ gbé o lè kú gbì má dẹ̀ preach fún mi má wá sí wà ní má tó ń kọ́ tó don't preach it like that again all the people gbà tó ń preach tó ń sọ ẹ mọyé àwọn èèyàn tó tó campaign tó campaign against president Bola Ahmed Tinubu ni kò sẹ́ni tí ò bú wọn wọ́n jọ ń búra wọn ni ṣé gbogbo ìbúyàn tẹ́ máa wá nìkan máa lọ gbé sókè ẹ ṣọ́ra yín o ẹ̀yin tẹ́ máa ń ṣòṣì bí ẹran níwò yẹn ẹ ti yé mẹ́rin congratulations to Nigeria police Nigeria government congratulations mo rí pé tí máa ti ṣe gbogbo Nigeria police gbogbo Nigeria anything Nigeria ń sẹ tó ń dì pẹ̀lú àwọn criminal Nigeria Nigeria don't like it and at times o oh, ṣe ṣe platform mi tí máa ti ṣe gbogbo wọn síbẹ̀ síbi tí mo ṣe speaker tí mo ṣe president tí mo ṣe gbogbo wọn lóríṣiríṣi sórí platform wọn máa sá ni wọn máa wọ́ṣẹ̀ báyìí then you wan ma bẹ̀rẹ̀ sí preach you anybody that believe in government What tẹ́ tán báyìí ni most of fún anybody that believe in government What tẹ́ tán báyìí ni most of fún meanwhile àwọn tó don't believe in government they will go back wọ́n máa lọ wọ́n take. I want them dẹ̀ máa lọ dìbò wọ́n dẹ̀ campaign to buy yá but they just see you like oh we torí kókò ń kó àwọn yẹn àwọn ò lè máa kó wọn ẹni yẹn sórí system wọn so àwọn ìwọ tó bá ń ṣe yẹn tí àwọn ò bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n pọ́n ẹni yẹn lé wọ́n fẹ́ kí wọn náà má ṣe bẹ́ẹ̀ You ò sọ pé kí wọ́n ń dúró ebi iṣẹ́ yẹn mo ṣàṣọ pé a fẹ́ ṣiṣẹ́ fún orílẹ̀-èdè ṣèbí gbàgbọ́ náà mo máa ń ṣe ẹ̀ mo share mo máa ń share president America mo máa share mi ò ṣe bẹ́ẹ̀ share America president mo kàn máa ń share Canada prime minister mo máa ń share wọn ìgbà kan wà tó ń ṣe election bíbá mi tiẹ̀ mọ́ pọ́n máa dì pẹ̀lú mi báyìí mi ò tiẹ̀ mọ̀ ń gbà yẹn gan mi tiẹ̀ mọ̀ bí mo ti ṣe bára mi ní ọ̀rọ̀ Francis lógógún gbà yẹn tí mo máa ń share wọn ní Quebec I do share people when you go check my accounts so kí ni wọ́n ṣe fún mi tálàfíà bá ti wà tá a bá rìn tá a bá lè wò tá a jáde lọ tí ọkàn wa balẹ̀ tá a lọ́ọ́ má jẹ́ àṣàgbákò tí ìlú save inú tí ò ṣe àwa nìkan àwa nìkan kọ́ la máa save gbogbo iṣẹ́ tà ń ṣe kí ṣàwa nìkan là ń ṣe kíra láti jẹ́ kí alẹ́ ayé wa lè dára tó àwọn èèyàn kan ẹ̀dẹ̀dẹ̀ ọ̀yọ̀ tó wá ti fẹ́ kéèyàn sọ tó bá ti sọ báyìí ó ti tán ìwé làbúrò máa sọ̀rọ̀ tó máa kó bá mi wọ́n á fún mi ní kéèsì wọ́n á fún mi ní àwọn èrò lórí ìyẹn ọ̀tọ̀rọ̀ yẹn á kó bá ẹ wọ́n á tún fà wọ́n máa já wọ́n fẹ́ já ẹ jálajàla sórí ẹ lọ gbéyàwó yín ẹ tó bá ti fẹ́ kọ́ máa sọ̀rọ̀ bẹ́yẹn tó bá ti sanwó fún mi ẹni bẹ́ẹ̀ bó bá ti fẹ́ sanwó fún mi pé òkè ọ̀rọ̀ tí o fẹ́ sọ yìí o kò wù mí sọ but lórí owó ni ẹ̀hẹ́n màá jáde màá sọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ tí o bá ti bówó dé èmi ráyè ọ̀rọ̀ wèrè o ọ̀rọ̀ tí o bówó dé kóyìnbó mọ ọmọ tí kò ti máa pa kúkú <laughs> hmm, no be juju be that kò dey possible money dey possible so ìyẹn bó ṣe jẹ́ i will still celebrate some people if i'm not celebrating you at times also i may be busy and i'm at times i may not be on the media also and I want to buy dẹ̀ ti súnmọ́ àwọn tí bá ti wá rí pé ó súnmọ́ àwọn tí mo ń dárúkọ wọ̀nyí náà tẹ bá rí mi pé mo ò celebrate yín tẹ bá ti mọ̀ pé súnmọ́ àwọn ọkọ̀ tí mo ní mọ̀ ó lè jẹ́ torí bẹ́ẹ̀ ni mi ò ṣe celebrate yín ẹ lè máa sọ fún mi pé àkójẹ celebrate wa bọ̀ tí wo a ní ten thousand tó celebrate wa ẹ manage yẹn náà ẹ ní one million tó celebrate yẹn ẹ manage yẹn náà èmi ẹ má bínú kì í ṣe pé mo fi ṣègbéraga bọ̀ tí We just have to go away from people who don't value what we have done and they are around us. They want to sit around us. They want, still want to be patronizing around us, but they are not good for anything, just to frustrate us. It's better for you to avoid them. So, ẹ má bínú tábà Camilo Compo. In tó ṣe fún mi understand. So irú yẹn ó ti gbàgbé ẹni tó ṣú gbàgbé. Irú èyí sìn ó dà pé kí n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ń sìn. Kí n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé expect pé ẹ má bínú pé àwọn fámìlì má jẹ́ ń dárúkọ àwọn tó tiẹ̀ lágbára jù yẹn kí wọ́n á bìlí pé àwọn certain people kan ní nàìjíríà máa celebrate mi kò mí pé mi ò celebrate birthday but mi tí n bá tẹ̀ gbé sórí fẹ́ ẹ rí pé mi ò celebrate birthday lọ́jọ́ tọ́mọ mi ṣe birthday bí happy birthday my daughter tí má kó òun kú bẹ́ẹ̀ kì má celebrate birthday bẹ́ẹ̀ ni tí má kó òun kú bẹ́ẹ̀ torí ó ní bọ́n ṣe ń live ayé wọn bí bọ́n ṣe ń live ayé wọn bí ó ní bọ́n ṣe ń live ẹ̀ tí n bá wá sí nàìjíríà tó bá wù mí láti gbé sórí mídíà má gbé sí bọ́sẹ́ rí pé mo gbé sí orí mídíà tí n bá dẹ̀ wà ní ìlú Quebec mi báyìí aṣọ tí àwọn èèyàn máa wọ̀ tí ò bá ti ṣe wá rí pé tí bá ti wọṣọ tí ojú mi bá dọ̀ ó ti bẹ́ẹ̀ people will pick it tí n bá wọṣọ kan tó bá nice báyìí tí n bá ti wá máa fi rí láìkì mẹ́ so mo ti mọ̀ pé better is what you want ṣe ti yé bẹ́ẹ̀ so ẹ má bínú kì í ṣe pé a fi ṣèkà ṣùgbọ́n at the same time ẹni tí wọ́n bá ṣe ẹ́ wọ́n ṣe nǹkan kan fún ẹ lákọ̀ọ́kọ́ kò dùn ẹ́ ẹlẹ́ẹ̀kejì kò dùn ẹ́ gbàgbàgbàrà ló máa ń bàbọ̀ sí náà kò dùn ẹ́ báwo bọ́tẹ́gúngún ẹ̀ ń kọ́ àgbàgbàgbàgbàgbàgbà ara ló máa ń fàbọ̀ sí mẹ́rin so ìyẹn bó ṣe jẹ́ o any pleasant night hmm. mo rè ẹni àwọn ìwọ tó ti go you come for my daughter you have not said sorry o ò celebrate ọmọ mi rí èmi á máa celebrate ọmọ yẹn torí pé ó ṣe kíni ó gbé diamond ni pikin no pass pikin na level tí mo wà nìyẹn sìn o level tí mo wà nìyẹn sìn. ìṣe bóyá wọn ní kọ̀ọ̀kan tó fẹ́ há fún mi owó tó bá tag account ẹ̀ bíbá wọn ò lè gbà ẹ́ lẹ́kọ̀ọ́ ní trouble wọ́n máa sọ pé tó bá lágbo after government I mean always support government you always support government kì í ṣe aráàlú ló ṣèkà fún mi gọ́ọ̀mẹ̀ntì mélòó ló ṣèkà fún mi anything tí gọ́ọ̀mẹ̀ntì gan àti gbogbo ìjọba tó là tó lò àwọn tó àwọn aráàlú tó ṣèkà fún mi ló jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ráyè tó máa bìlí pé ńgbà yẹn bóyá wọ́n máa tó wọ́n tí ìmọ̀ bẹ́jọ́ ṣe rí láti fight wọn àwọn ló jẹ́ kára kó jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ṣèkà tí gọ́ọ̀mẹ̀ntì bá wá ṣèkà àtọ́ làtọ́ aráàlú ló ṣe so mi mi ìrànrò ṣùgbọ́n mi ìrànrò ìpadàbọ̀ jésù máa lágbára gan ojú pípọ́n ni kò ní believe pé bóyá èrò gbàtẹ́rò wà níjọ sí nǹkan wọ́n dàbò èrò èèrà máa ń dàbò ṣúgà tó máa jẹ́ tán ni tí n bá mọ gbogbo èrò ẹ̀kọ́ owó pípa dúró èrò tí mo ti dárúkọ àtàwọn èèyàn tí mo dárúkọ jù jù ẹ̀fà tí n bá dárúkọ ti sáìdì lè máa mọ̀kọ̀ dárúkọ èèyàn lọ rẹpẹtẹ fíù nínú wọn ló máa sọ dáadáa ń pa wọn ni mo ṣe máa ń pọ́n àwọn èèyàn lé pé ah ẹ́sìn mi bá san burúkú ń pa ẹ̀ ó ní grace gan o ó ní grace ẹ̀ṣẹ̀ púpọ̀ agbára ìkà ò pọ̀ nínú ẹ̀ àwọn èmi tó máa rí tó máa kàn activate kà sí pé bóyá ṣe ni mo ṣe nǹkan burúkú fún wọn mo béèrè question mo ní all of you ti má ti complain pa tẹ́ ṣe kà fún mi come out and tell me what I've done to you before you did that nothing they are just mọ́lẹ̀ ṣe ṣe fún mi ẹ̀ ṣe ṣe fún thousand of people ní ẹ̀ a lot of people tó kú kó àìtọ́jọ́ a lot of people tó dẹ̀ kú náà tó tún tọ́jọ́ gan a lot of people táyé wà miserable níburo iná ṣe fún wọn tó kàn máa ṣe láì ṣèkà fún wọn á lómi nìyí. bye for now any wonderful have a wonderful night rest kẹlẹ́ nǹkan sí lẹ́mi polówó ọ́ìlì this oil is good it's like a baby oil you can see ṣe é bó ṣe transparent so tó bá wẹ̀ tán kó tó tó bá ti wẹ̀ tán kó tó para báyìí wàá fi sí tó bá fẹ́ sùn lálẹ́ ara ẹ máa soft ni ìwọ tó bá ní natural skin tó bá jẹ́ pupa ni ẹ tó yẹ pé kì í ṣe epo bleach torí pé o ti understand It's, it gets your skin soft and smooth tó bá wá ní ọmọ kékeré ìkókó when you have a baby a newborn àbọ̀mọ tó ṣe ń grow tó ní natural beautiful skin order it for me order order this <laughs> order ìṣótiri order it for me oil ni kì í ṣe moons oil ni wàá máa dán àwa tó tẹ̀ pé ní bíbá yìí omi kìíní ó máa ń tó bá gba tó bá fúnyàn ní abẹ́rẹ́ àwọn kìíní wọ̀nyẹn ó máa ń jẹ́ kí ọmọdé ní pimples gan but àwa treat gbogbo nǹkan yìí ná alẹ́ má máa dán ni. dúdú mi ò pupa o dúdú ni but see glowing nìyẹn ìṣe jẹ́ máa ṣe gbùkúgbùkú. so rà á má fìtìjú kárùn o má dẹ̀ lọ́ máa wá káàkiri lórí line tíbi tó máa ti rí sí wọ́n lè ta fún ẹ thirty dollar àwa máa ta fún ẹ ní ṣípé ni ọlọ́run elédùn àgbẹ̀ ṣípé ni mo fẹ́ ta fún ẹ ẹ bá wa rà á it's good for you má kàn máa bínú káà ah, níbà ra jà káà ah, níbà ra jà bójú olúwa ẹ bá mi ra jà o hmm. torí o lè ní ìdí lọ́la. <laughs> Hmm, ó láwọn ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí n máa speak fún sí tó dẹ̀ pé speaking for them will ó máa favour wọn dáadáa mi ì sọ̀rọ̀ fún wọn sì tó kí wọ́n ṣèkà fún mi àwọn tí àwọn tó ń dẹ̀ ṣèkà tó ń lọ pọ́n lé ń gbà yẹn wọn lè speak fún wọn sí tó bá speak wọn ò ní gbọ́ tiwọn. ó láwọn kan tí mo lọ speak fún gbà yẹn wọ́n rí ilé ìṣẹ́ mi ṣáà ní ọlọ́run dáríjì ah, ọlọ́run bàbá Tinubu ẹ ṣàfọwọ́wọ́nú wọ́n máa ń sọ pé Tinubu máa ṣe kiri kan fún wa orí oríṣiríṣi ni wọ́n ń pamọ́ Tinubu ẹ má halẹ̀ mọ́ mi o bàbá mi ni Tinubu Tinubu President Bola Ahmed Tinubu is my daddy mi ń ṣe ṣadé ìyálọ́jà but is my daddy ṣadé ìyálọ́jà gan wọ́n mọ̀ náà níjọ́ tí ẹnìkan bíbá yìí tó tiẹ̀ wá tó lóun fẹ́ ṣe yánmà mo ti sọ pé mo ní mo ní interest nínú kéèsì wọ́n tètè pa kéèsì yẹn mọ́lẹ̀ ni torí mo ti nígbà tí mo ti gbọ́ ti ṣe ìyàṣadé ìyálọ́jà pé ẹnìkan bó ti fẹ́ dàgẹ̀ yẹn yamayama so i know now ẹ jẹ́ dúró lọ́hùn dáàdi wa ìyàwó wọn náà kẹ̀dẹ̀ rí mọ́mì wa ni màmá màmá lọ àmì kí lórúkọ wọn náà olúrẹ̀mí Tinubu màmá o màmá rere nìyẹn Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o náà ò dẹ̀ yíyà yíyà ò dẹ̀ yíyà báwo ìyẹn ti dóhùn ìtàn ò lè sí yíyà ikú ló máa tún yà wọn bó ṣe wà kò dẹ̀ tí ì ṣe ń sìn jọ àwọn ìyálọ́jà yẹn níjọ́ tí wọ́n táwọn àti àwọn kinní kan tó ń gbé wọn tó ń fẹ́ máa dàgbò mọ́ tó fẹ́ máa dàgbò mọ́ àpé àyà fẹ́ ya wèrè ń bo náà ti fẹ́ dàgbò wọn. gbogbo àwọn tó wà lórí facebook wọn máa ṣe bí ẹ ti ṣe gbẹgàn tí mo ti sọ láti kinní kan ṣé pé kí wọ́n ti ṣe òfin nàìjíríà òfin yẹn ṣe jáde nígbà tí wọ́n gorí oyè ni kò dẹ̀ tí ì ọdún yìí náà lòfin yẹn jáde ṣé gbogbo tí ẹ kó ṣìdànù sí gbogbo tó bá jẹ́ pé òfin EFCC tán sọ pé wọ́n ń dàgbà owó ẹ̀wọ̀n ní gbogbo Nàìjíríà máa wà pátá porogodo àjàjà àwọn Yorùbá yẹn tó máa ń fowó ṣe yàmàyàmà. Hmm. ohun mi ti sùn tolúwa ni mí panic wà lónìí o today was terrible bó ṣe dé kàn sókè àrẹ sí mi ní Ọlọ́run ó ní mí o jésù ti tó fún mi olúwa ṣe ìfún mi oh my god sorry darling can you please excuse me a minute i want to ask you a question darling um come and gist us before i off this camera i'm on a live chat anyway I am on the live shots. Eh? Yes, tell me. Um, the you know when I called you, you said you were in the class and you said you don't know what is happening. You said nothing happened, and you believe maybe I'm just uh, too caring, huh? Yeah. Oh. <laughs> you said to yourself that ah this mommy you say this eh. ah if you got kò saw ẹgbẹ́ yẹn sọ yorùbá yẹn sọ́sọ́kè sọ́sọ́kè. Eh? wọ́n ti bẹ̀rẹ̀ again you you to? look at uh, ní lùkà No, because he said I ọba a bit. yeah and the way I was it was it was something that was random because I was that I would not have expected it so obviously that's why I react so I was like What do you mean five police cars? Gun uh, like, I'm not announcing anything now. What are you talking about? I was like, <laughs> like uh, yeah, Mori Eboje can that. I was even laughing at sometimes. I was like, you are, I saw you. I see everyone. Yeah, you know what me. I thought you were trying to play prank on me or something. I was like, I cannot, I cannot play such prank. You know one thing about me, you should know that I don't like too much surprise if the surprise is not good. I don't use things to prank, prank. I don't like it. If anybody play prank on me. You know, the other day when you play prank, I can slap somebody because of prank. You understand me? Yeah. And the other day, he said, you want to surprise me. I said, please don't ever do that again because I don't want anything to provoke me. You understand? My spirit needs to be happy. If I'm being provoked, the the host of heaven also, you know, they get upset. So I know myself. I don't want to be always being pranked or being upset. I don't want people upsetting me. It causes trouble. Aha. Continue with this. We like this story. Okay, I'm listening to you. What story? Ah, you said later. What now happened later? Until then, when I was telling you, you don't believe me, but yeah, later they now announce. The state of my friend's company, you were allowed to use our phone. That's the only reason I didn't answer your phone call. If not, I would not have answered your phone call. But our teacher was absent that day, uh, and today uh, we had a substitute, so he let us use our phone to do the assignments. And then after you called me, I was my friends, and they were like, and they were like, if there's something happened, they would announcing. So I think maybe your mom is trying to play a prank on you. I was like, okay. Oh, your friends said maybe I'm your mommy is trying to play prank. Yeah, wow. Ah. or she's joking or something like that. Or, so somebody was also joking. No, yeah, because they they have not announced it when you call me. We, so we don't know what I was like, what are you talking about? We don't know. Yes, you know, the moment you left and you get into the, you open the, the door and you get inside, After a few seconds, I saw car flying around me, and I was, you know, my belief is I say, ah. I was parking here, I was thinking, I hope these police are not coming again to harass me now. I don't want ticket to, you understand me? I was just thinking that, ah, ah, one park at the back, and one in my front, and the light was, you know, the, you know, panicky light, you know, I was afraid, like, I was first thinking maybe they are coming for me. So later they quickly come out from the car and then they approach the door. And those students coming late, they stopped. You told them to stop, that they could not go inside because of the some um, attack and some, I mean, some things, you know, that is happen something is happening inside. So I was like, oh, something happening inside. I need to After 10 minutes, she called us when they announced it. After 10 minutes, yeah, after 10 minutes. They didn't announce anything. They just announced that um, um, we are not allowed to leave the class until they tell us so. And then you should walk the. uh, and they said, but no, but one of your friend, no people now calling their friend. Those one they calling people they, inside. They started calling people because I. People outside. Told, because one of what you told me? That's what I told the classroom because my. Oh, Okay, because I called you, yeah. and that you now you, you are the one that now announced to the classroom. To the classroom, I feel like. What, and now, okay. We, our class was really the only people knew about like the uh, supposed like gun threat because they did not announce it. Some other classes did not know that there was someone that had a gun or what what was happening. It just was some sort of um, test. They did not know, so that's why they were panicking. Because me and my friends were really discussed about that. We were like gone, whatever, whatever. Me and the two girls, and were like gone, whatever, whatever. And then when we started talking, someone behind us started here, what do you mean gone, nigga, gone? And that's that time he said it, that's when now announced it. I was like, oh. I was like, my mom just called me and the teacher came to me and what happened? Because he, he said I was I should not be I should not be calling somebody. That's why Oh, that's why you said you call me back. Yeah. And then he called me said, What happened? Your mom called and I explained it to me, then he now explained to the class what Okay. You the teacher now explained to you, right? The teacher came and asked me that what happened, your mom is calling you, was it? And I said it was related to what the person what they announced. And he said, What happened? He said that I now explain to him what you told me. Okay, even teacher is not all the teachers are not aware. They're not aware. They, how are we supposed to be aware? We're in class. They not they not announce anything. But that they okay, okay. Well, according to the they sorry, excuse me. So that's how we supposed to know. I Àwọn assist me with one thousand You know, So um, do you know what? This um, these people, according to the email, can you read the email for us? Let us there's, see. There's, nothing. They just said that the police came to the school today and left it under control. That's what they said. Mm-hmm. Me too. I read it. That's what it. I know. But do you know that? Um, according to the email, they said they trace. According to the story, according to the information, they said they trace somebody from the. Tra- I mean, it was not in the email. That was just rumors that are going around nobody knows. That, and then the funny thing is, they put everybody in suspense. We need to know exactly what happened. Every, every let everybody know. The reason why they not tell people so they will not be panic. If there's panic, there will be problem and they will make the, the the work for the police more difficult. But okay, but you know, with this they are going to report to news. Police going to report to news. If it becomes more severe, apparently the speculations are going around that it was not a real gun, it was maybe drugs, or it was a BB gun. That was a, uh, BB gun is like a, it's, it's a gun, but it's a type of less less. It can still injure somebody, but it's, it's more accessible. That's what i like someone can But the just speculation that's going on right now, the police obviously will not announce it. But the police, you know, when I I approached some police, they said, "Well, there's no everything is it's okay now. Yeah, the but there's something, there's actually a problem. There is, that's the There's a problem because about 10 car, there's six in the no. front, about nine, nine police cars. No, it's their job to tell you everything is okay, even if nothing's, even if it's not okay. Even if it's not okay, I know police will tell you it's okay. I yeah, know that. That's their job. They don't want to panic. Once there's panic, and one of them says something. When I approached, uh, when I said the first one, I said, "Excuse me, what is happening? Is everything okay?" They say your daughter is okay. <laughs> one of them said, Your daughter is okay. Yeah, I didn't know you have a daughter. You know, because, you know, I didn't know that I have a daughter? What, see? wait, I was on the live chat. Mm, okay. I was on the live chat. What you don't know, let me tell you, a lot of people follow this, my, especially the Quebec, the Canada, and a lot of people. They know. You don't know that people know you. You don't know? He said, your daughter is okay. I know you're going to be okay, but other people So I pray for you eh, or everybody anyway. But a boy, is it one person was taken out of the school with ankle, right? Yeah, only one, only one person. But you can't say maybe it's a student or a visitor that just sneak into the school. It's a student. I don't know. I don't know. I don't know. Because you see, because they said the person was being taken out the criminal have been arrested. Well, according to what I've heard, it's probably a student because people know him in, in it's a secondary four student. I'm not a secondary four, so I don't know. Okay. Who, okay, people know him. Yeah. The secondary four people say Okay. I've got the name they mention it, but Okay, they mention his name, don't mention his name even when you know. Is it hey? Is it a okay? Is it a uh, um is it a black or Yeah, it wasn't. It was a white, like it's white skin. Okay, white skin. Mm. What about that joke? That your your friend the joke the that your friend crack. Yeah, because when when they apparently were taking someone out in handcuffs. Okay, when they were taking the guy out with handcuffs. People went to the door. Yeah. And they were trying to look, but there was so many people. Um, they were peeping to see. Yeah, the door. So So not everybody could see, so everybody just stood back. Like me, I didn't stand on my car and look because the place was crowded, so I just didn't care. I sat down in my own seat and also the other boy. And then when the people that went to go and look came back and sat down, they asked um what who's the person, you know the person, he doesn't know the person, is like what skin color? And the person someone asked, is he black or is he something? Before the person responded, the guy uh what's called next to me said it cannot be an, it cannot be an Arab because Did you measure anybody? Nobody measure anybody. Yeah, there were people. Because you say what color is the person? Well, yeah, I said He said he cannot be Arab yeah, because he is an Arab. Yeah, he said let us cancel Arabs because the Arabs will be there, it will be there, you know. Uh, be more terrible. Uh, some sort of um, bomb attack or something like that. He said if he cannot be Arab, that if he's Arab, It's going to be a, a bomb, right? Eh? Yeah, I say it wouldn't be a gun, it'd be a bomb. So that he trusts his people, that his people, like, uh, you know, he, he's trying to say that, okay, maybe Arab people, you know. He's making a joke, obviously. He's making a joke, but he, you know, out of nonsense at times, you get sense. Mm-hmm. It's all joke at times, there's a sense. They are passing message. You know, he said, no, don't worry, he cannot be Arab anyway, he cannot be Arab because Arab, if Arab want to attack, it's more than that. It cannot be Arab because he's Arab. He's cracking. You see, even those people, those students outside, you see, the parents outside, they are very worried. Like, I know that you are safe. I know, you know, but you know, um, I, I have so much belief also. But a lot of parents, I noticed that those parents who are around, they were not happy at all. You understand me? Nobody. Me too. I was shaking. I opened my mouth. I'm just trying to say all the kids in class were laughing out. I was like, I'm you wait, wait, wait. You are laughing. Wait, wait, wait. Outside, I'm sorry. I, you know, I was now talking to the parents I was, I said, look at these children. They are not serious, you know. They don't even, you know, they're laughing. I said, what? He said, look at these children. They're laughing. I said, what do you feel? They are kids. That's why they don't know. You don't know. You know, the moment Now people don't serious. They don't get life serious until now. They are now responsible. Now, a lot of kids, a lot of children, they don't responsible. They don't know when you are even say, hey, this is dangerous. They take it. They don't see things dangerous like that. There's something I can do when before I have my I have you especially. There's something I cannot do again now. I always do. I always been gentle, like like you know. So people like that. So all the students inside, I noticed you too. When I was panicking, also worry, calling you, what is happening inside? say, oh, mommy, I call you back. I say, call me back, what? <laughs> Something is happening outside. They say something happened. And you tell me you are calling, calling me back. I'm not going to be taking it. I call you and you switch off the, I mean, you off my phone. I say, what? You too, you laughing. Yeah, I was like, but you don't know, Tolu. I would not, never crack a joke like that with you something happened seriously and you ask me how did you know but you should be on the way home now I said but it, it happened now and a lot of uh, police around here he said oh okay I don't believe it let me do the video let me see you can screenshot them you can photoshot them you can take yeah, the picture I, I you are telling me to you no, say you mommy let reason, me just say the take the police car and not ask you the reason behind that because I noticed sometimes because okay we don't look at things the same way I know that sometimes you see something I'll be like That's what you said. That's dangerous But me. I'm like, what's dangerous about it? You know. So when you show me the picture, don't don't look. Wait, let me explain myself. Yeah, let me talk. Let me talk. Okay, let darling. So right. basically, you, when you even send, when you even do the um, video, the FaceTime, you never do it properly. You only showed me two cars. I was like, Mom, you are overreacting. You said there was five cars. I only saw two cars. <laughs> and I was hey. like, and I was like, okay, no. listen, listen, listen, Tolu, listen, Tolu. I say, I say there's five car. Mm-hmm. You see, the first time before I uh, I call you. There was two car with a panic button. It was a car, eh? Saloon car, police saloon car. And this one, the big one now came in. They're moving around. You know, one pack, it's not one, it's not two. It's about four in that place. But two in the front of me and, I mean, one in the front of me and two at the back. Okay? Mm-hmm. And I, another one was standing at the junction You understand? They just marked all the the area. And in the front of the main, in the outside gate, S entrance, the people who went there, they telling me, I said, they said we there are lots of cars, but there's no ambulance. I was expecting, that's when I was, okay, there's no problem. If there's a lot, I mean, casualty, they will call ambulance. You understand me? So when there's no ambulance, I, uh, I'm, I'm calm. But the police, they are many. Because another parent, came to pick her, her daughter, and uh, she could not go inside through the, the at the back. She could not go in through the back door. She wanted to go through the front. She came back and she was that's when she started feeling bad because she couldn't penetrate and uh, she couldn't see anybody. A lot of car surrounding the that front. You understand? Mm-hmm. Because if those students want to actually go, they will want to escape through the front, right? A lot of car, like seven in the front of the gate the front gate. Because even when you are telling me, but there's not too much police car. Yeah. And I told, I asked the other people, I said, but is it, he said, this three is not even much to you. He said, oh, but there are a lot of like six car of police, they are there. Go to the front, you know that there are no, there are many, many in the front. You understand me? Mm-hmm. Even that two is too much, even if it's two, it's not normal. I mean, yeah, but we'll have to. Many times I do see your school every time the police just quickly run, they come and man the place. What is happening? Thank God we have a lot of police. You see that your school, Papa. Eh, Tolu? Mm. That's your school. Around for me, one. Because thank God pé they have police close to them. Mm. Ẹ̀dẹ̀ àbí ọgbà ọlọ́pàá tó ẹ̀dì wọn níbẹ̀ yẹn kọ́ If police is not close to this school, what do you think? police headquarter ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ohun tó tún máa ń jẹ́ kínú mi dùn nìyẹn with that somebody yìí máa misbehave without this security anyway ṣá hmm, it is well but olúwa ni mí anytime tí bá ti ń pè ẹ́ tí mo bá ń sọ nǹkan fún ẹ má sọ fún mi pé you don't count it i can't lie to you àmọ́ màdẹ̀ sọ fún mi pé mo over mo máa over tẹ̀ you actually believe that all of, all of a sudden. If I came home and tell you that, this is not saying I came home and tell you that, would you not say what? Okay, Tolu. Of it's, it's not it's not I'm not saying I don't believe you, but it was something that was so shocking. I was like, there's no way. Like what you like it was not saying I was not Okay, believing. thank God, Sha. You are trying to be not the first thing I think of <laughs> but the other day God tó sọ fún mi náà bó kàn ṣe délé nìyẹn pé ah a lot of things is happening these days some people want to sell the school on fire every time this and that Eh? o kò máa fẹnu sọ ni wéré tí ìbá jẹ́ pé mo wà ní níwájú school lónìí báyìí sí mo wà ń bẹ̀yẹn ni if not ó dìgbà tí wọ́n bá ṣe tán ní nǹkan tó sẹ́ni mẹ́sẹ̀ẹ̀sì wa náà she be until they finish now when everything is calm and the boy was arrested the, then we now been informed it's because ó ṣojú mi kòrókòrò ni now but ìwọ kò máa tẹ kẹ̀kẹ́ mọ́ ọlọ́run á máa fi iṣẹ́ ìṣe gbogbo yín ibi ò ní bá yín ọlọ́run á bá wa kó sáwọn tó dẹ̀wà tó fẹ́ máa lo arms nínú wọn ọlọ́run torí ẹ̀ ni people need to teach their children and people need to behave good irú àwọn ọmọ tó máa ń gbébọn yẹn náà sí àmọ́ nǹkan tí àbí tó máa kọ́kọ́ gbé ìbọn àmọ́ nǹkan tí wọ́n ṣe fúnra wọn tó fi jẹ́ pé inú máa máa rún wọn tó máa máa fẹ́ gbébọn wá sí láti wá ṣe kíni tí ò bá gbébọn wá sí skul wọn ò ní mú wọn ò ní kó àǹkọ̀pù sí lọ́wọ́ jáde abirọ́ ni if it is it's a the story is not it's not a formula it's a real story so that's why they could take him out of the school and I don't think he will come back to that school. Eh? Nothing going to stop him. Okay, they will expel him, eh? It's question if it's, if it's actually if it's actually really him, because people are saying that it might not even be him. But yeah. Okay, if it's not seeing him, maybe they miss. Uh, yeah. Okay, if it's the own, I mean the real, real person. Hmm. Yeah. Okay, that there's no remedy. That's it. If it's the real criminal, if the boy is the real criminal, the real person they're looking for um, if he commit the offense, really, he's not going to come back to the school. Mm, it's probably yeah. That's yeah, That's it. That's it. <sighs> anyway, the way you feel and the way you just take things like that is today. Some of, one of your friends, you know, until your friends, that your friends speak to you. Abomo. Yeah. <laughs> ọ̀rẹ́ yẹn kí o morúkọ ẹ kí ló pé Noah ó dẹ̀ mú àti ìwọ àti ẹ̀kọ́ lẹ́jọ́ lọ sí páàkì ńgbà yẹn ó wà nínú àbí tẹ lọ sí páàkì gbogbo ẹ̀ lọ ńgbà yẹn ok kò sí nínú wọn òun ló mọ̀ mí ó ní yes I know you ah ó mọ̀ mí o olúwa bá mi pé I know you serious mom ó ní yes I know you serious mom yeah Sarah is my friend yeah we are friends ọ̀dì tó sọ́pà ẹ̀ sọ̀rọ̀ náà ló tó gbà mí gbọ́. yeah no to be honest she was the one who told me first i would not believe her in the first place because she knows okay if she also the one that said that to I you. i would not believe her what, you, what are you talking about i would probably cut the phone. oh but she's outside when somebody telling you that no so no. don't be a doubting Thomas. no no. so just be security conscious my darling God will protect yeah, and guide you don't wave things somebody telling you that he's outside some police uh, cops said they should stay outside because some terrible things happen inside they don't want everybody they want people to be safe don't join them those one inside okay and it's now giving you information that we are outside here police said we should stay here something is happening there what is happening around you yeah. is security conscious I, I, my darling I'm just saying that if is security conscious it's not only you listen now it's not even only you listen to me even those students outside the parents around them also that came around also was talking to me that look at the way these children are laughing I said, what do you feel? What do you expect? They don't care. They're moving around. And uh, we, and again, you know, where before the police said they should stay outside, some police are, need to guide them also to tell them if actually things like that happen. Really. They're supposed to tell them to. Some people stay with them for protection. Because yeah. if if the yeah, if those, those people the boy is actually adding criminal and he has another from me gang. Mm-hmm that may want to support them. Because if some of them want to do evil harms like that at times, other people come, other friends, they used to invite some of their friends to also join them. Because there was a day, there was a fight, serious one, that the other one came to fight, attack somebody in that school. Do you know I was the one that called uh, eh, 911 that day? You remember? About two, three years ago? Yeah, I think so. She two, three years ago. Yeah, about three years ago. You remember that boy? So o ti gbàgbé ni. it's not two it's not three years ago then. it's it's two years ago mo ṣá mọ̀ ṣá kí ló kí ló almost four years ló ti wà mí báyìí náà you know ẹ̀hìn òde wá sọ pé kì í ṣe two years ago is today wo ọjọ́ òkè ń pẹ́ mọ̀ okay bí let's say two years ago but you remember that case Yeah. tí ẹni yẹn wá attack láti other schools táwọn gáàngì kan wá attack ẹnìkan I was scared that day mo quickly get inside the car get inside the car and I was like mo sáré bẹ̀rẹ̀ sí ń pe ọlọ́pàá ni àwọn èèyàn náà pe ọlọ́pàá later táwọn ọlọ́pàá ẹ̀kọ́ náà tó wá dé wọ́n ní wọ́n rí miss coming wọ́n ní because there is a lot of attack I mean uh, issue in the front of the school wọ́n yes they arrest and they settle issues and láti ìgbà yẹn náà mo dẹ̀ wá rí pé ńgbà yẹn ó tún wá lọlẹ̀ díẹ̀ o torí ńgbà yẹn báyìí wọ́n kàn máa jà bó ni they they fight all to date. Yeah. Hmm? nínú ilé àbí níta. Uh-uh. No, no, no. Talk to me. I I'm joking. No, no. Don't joke. Don't joke with Bati. Won't give him more that Sorry. What is sorry? Tell me the truth. Are they fighting inside? They don't respect the teachers? <coughs> no, they're fine. They are fine. Yeah. No fight. They are just playing or serious fight. Yeah, they're just playing all the time. They're just rough. They are okay. Yeah, children. Some children are rough because they take a lot of um things uh, like coke. They drink a lot of things that that but you know they are restless you know they eat maybe the kind of food they eat wọn àwọn tí àwọn míìkì tán ti da nǹkan gbósí fún wọn láti kékeré tó máa wà máa ṣiṣẹ́ lẹ́jẹ̀ wọn <laughs> anyway thank God ọlọ́run kan fẹ́ ká tún mọ̀ lọ́lẹ́lẹ́ náà nínú pé I'm not so panicking but. Mm, it's not a good thing for you to if either and don't attack or any you know even the boy now over orun career rẹ ni ma drop out You see, bá lọ circulate àfi tó bá gbé lọ place you see, síbi tó lè dé ní Canada and tó bá to jẹ́ tòótọ́ ni wọ́n bá pẹ̀lú ẹ̀ kò ní lè education ti stop mẹ́yìn. anyway charity begins at home Come ọmọ rẹ kó ba lè fún ọ nísìnyí kò ń ṣe fún ìwọ nìkan kó ba lè fún ọ nísìnyí kọ́ ọmọ rẹ ba lè fún gbogbo ìlú àti àdúgbò àti surroundings nísìnyí Teach your children the way they should go so that they can give peace, not to the mother, not to the father, but to the society and the country. Bye for now. Love you guys. But you know what? I respect the Canada police. They quickly came on, Eh? Under few minutes, they bombard the place everywhere. So good job. Quebec, no. Canada, Good job. So we have stubborn children everywhere. We have stubborn people everywhere. And this one that are stubborn from the youth, where they grow up, you know, also, they grow up to be whatever they want to be like. So we teach them from the from baby. We teach them the way they should go. Yes, like I want Nigeria EFCC today na one sọ fáwọn student Nigeria pé don't be a fraudster don't be this and that nìkan kìnìkan it's good teach your children be a good parent to them a parent that is a criminal if you are not careful the children their children too they will be the same thing like father like uh, like son like daughter like mother like daughter So teach your children the way they should go. Okay? Be a good example, children. Anybody, teenager, any young person looking at me now, you're under my platform. Crime is not a good thing. It will ruin you. It will destroy you. It will blackmail, it will destroy your future. Today you may see that like a eh, fun. It will haunt you tomorrow. So be careful. Be daddy pride, be mommy pride. Don't be a daddy and mommy disgrace. Okay? And don't be a nation disgrace. Be a nation pride. Bye.